ká o gbogbo ilé mi ọmọ mi náà ń kọ́ ẹ mọ̀ mo fi rí ọ. wọ́n bá sí ní ìyá wa eh, ìyá wa má bínú ọ eh, ṣe rí torí ọ̀rẹ́ mi mo ṣe wá ọ̀rẹ́ mi wọlé wọ̀de lèmi rẹ̀ ó máa ń ṣòwò kódà oníṣòwò gidi gan-an ni àwọn mẹ́ta yìí rẹ̀ ló ń ṣàìsàn kódà wá gba gbogbo owó tí fi ń ṣòwò ó gbà lọ́wọ́ rẹ̀ pátápátá èè bẹ́ẹ̀ dẹ̀ kúkú ti mèmí o pé bí bàtà kan ìlera kan ni kò sí bí ìṣèrànlọ́wọ́ bí ó ṣe fi tajà ìyún ló wá mú mi ronú pé ẹ̀jẹ̀ ń wá sọ́dọ̀ yín òun ló gbé mi wáyà yìí ìyá wa kẹ dákun kẹ bá máa ràn lọ́wọ́ bẹ́ẹ̀ bá ti ń lọ sọ́jà kẹ máa bá mi ra tirẹ̀ mọ́. Hmm. ìyá àdùnkẹ́ yàrá bí n bá gbọ́rọ̀ rẹ yé dáadáa ọ̀rẹ́ rẹ yìí wọ́n fẹ́ kí n máa fún lọ́jà kò sí tó burú nù ẹ torójú ní rojú ṣàánú béèyàn bá sì ṣàánú yóò na onóra àánú gbà àmọ́ <laughs> sọ̀rọ̀ ẹ̀rí ọ̀hún sẹ́ni tó orí dání ṣé ìsáláyà àsán. ìyá wa ẹ wo ọ̀rẹ́ mi yẹn kì í so ní gbèsè bó tilẹ̀ ń kó mọ yóò sanwó yín. torátàmọ́tàmù ilé mi o bó náà bá wá jẹ́ ara mọ́ sanwó sọmọ pọ́rọ̀ wa ò lè papọ̀ kò lè dọ́gba àmọ́ bó ṣe wí ìgbìyànjú náà ni ní sátọ́kùn oríire pẹ̀lú bó tiẹ̀ sí ní gbogbo owó tí ń fi ń ṣiṣẹ́ ló ti ná sórí ààrẹ ọkọ rẹ̀ kélédù ọmọ àṣàìsàn ìwọ ronú tá a bá lè ṣe sí i ọ̀túnla ọlọjà míì bóyá kí ìwọ àti ẹfẹ yọjú sí mi lọ́jà lọ́túnla tá a bá lè ṣe sí i ṣùgbọ́n tó ìwọ ló ní ìdúró rẹ̀ ọwọ́ rẹ̀ ní ti gbà ó. kì í sàn kì í sàn yóò kú sàn ẹsẹ ìyàwó ẹsẹ mo dúpẹ́ ẹ kú gbogbo ògbà wa elédùn ọba mi ràn yín lọ́wọ́ ẹ̀yin sì ṣe ẹ máa lọ re ẹ máa bọ̀ re ẹ ṣeun o ó dàbọ̀. ó dàbọ̀ o. ẹ sáfàyé o alakẹ́lakẹ́ alakẹ́lakẹ́ bó o ní kú ọ̀rọ̀ ajé sọ wà pa. Ah! irú ìrìn wo mo wá rìn lónìí o n sì amúhóró lọ mo sì fẹ́ rẹ̀ kọ́ oko mo ń lọ báyìí kí la wàá ṣe báyìí. kò lè tóun ẹ mọ ránjọ. Ah! ọjọ́ mi ibi tí bó sáà wà ní ìjẹun ni ọmọ ń tọ́sí bó ṣe ń kiri lọ báyìí yọ̀nà ọ̀dọ̀ mi kọ́ wá kó ẹ̀kọ́ méjì kò kò fún ìyàwó mi ah! méjì lórí ibú sílàjílé ó lè jẹ méjèèjì tán kí n tó dé kó márùn fún kó ní mo ní kó fún ọ lówó. ọ̀dà ọ̀gbọ́dọ̀ mọ ìyálé rẹ wá o. àwọn mọ̀ pé ẹ ṣeun ẹ rẹ kó o ẹ rẹ kó o. káwùrù káṣù kí lára ní mamúlà. kẹ́rọ mọ́ jẹ́lé. ẹ <laughs> kọ́ sálẹ̀ rí. ó lè rí ọmọ fọmọ ẹran sí ebi ṣe gbé ní tàní tó ń béèrè ìjọ ọjà ọ̀ya ti jí dé yìí tó yẹ pé bàbá sọ̀rọ̀ tó yẹ pé mo jókòó jókòó jókòó èmi ò mọ̀ nílé ọ̀lẹ̀ mi ẹ̀dúró lẹ́tẹ̀ mi tó mú ògì. ìsọlẹ́nu ẹlẹ́kẹ́ máa pọ̀ lórí jẹ́ kí mi fáńfáń kẹ́ ẹ̀dọ́gbọ́n ṣe pé màá gbé lójú <laughs> mo ti débi tipẹ́. tọ́ba ti yá kìí tó gbẹ mi sọ bí mo ṣe wò tójú ọjọ́ rí oòrùn bá iyọ ní ìsìn èèyàn làgbẹ̀ kú olóko sórí èmi fámifámi mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ pè sákèsí báwo ni ọ̀rọ̀ ìwà àti àlàkè bólẹ̀ bọ́ọ̀lù fẹ́ ń já. Ah. wo ọ̀pọ̀lọ́ ní bàbá débi ìró ní ẹ̀jẹ̀ àfò èmi mọ̀ sí mọ́kàn kó mi ọ̀rọ̀ àlàkẹ́ ah, ìwọ̀nba ta pẹ́pẹ́ gbìjẹ́ yìí mọ̀ nígbà mo ti ń pòrí ilé wọn mò ń pòrí ilé wọn gbà gbé ẹ̀wọ̀n mọ̀ ro yóò ń lòun ètò lọ́kọ̀ yóò ń lòun ìtẹ́ni ọkùnrin o ah, yóò sì yóò láwàá ṣe gbogbo èèyàn ń dà nígbà ìfilẹ̀ tèmi mi mọ́kàn kó mẹ́gbẹ̀ẹ́ tó ọlọ́run ṣe dáadáa mi àkókò ètò ni wọ́n <laughs> ṣé o mọ̀ pé bí ìwọ̀n fún afárá yẹn ṣe dẹnu òfẹ́ kọ́ kẹ̀ ní òfẹ́ fẹ́ là bó bá sọ pé òun fún afárá kẹ̀ ti gbọ́ ṣé o mọ̀ pé inú ewúlì mi wà inú ewúlì mi wà irú obìnrin bẹ́ẹ̀ bí èèyàn bá fẹ́ títí ti irin ti kèlé gbàdùn ẹ̀ àmọ́ gbogbo àwọn àǹdà àwọn obìnrin kẹ́ gbé ẹsọ̀ tu kẹ́ tún gbé ẹsọ̀ sí kẹ́ tún gbé ẹsọ̀ tu kẹ́ tún gbé ẹsọ̀ sí bí wọ́n bá padà wá jẹ́ ẹ gẹ́gẹ́ bí ọba fàṣẹ mọ̀ pé àwa àwórì ọgbọ́n lè lédùá fún akẹ́ẹ̀dù gbogbo èkìtì ẹ̀wà làyé lọ. ẹ ẹ ó pọ̀ ju owó èkìtì ẹ̀wà làyé lọ. àyè gbé lédùá bá jẹ́ kí mi fa mi kí n fẹ́ yìí sọ̀rọ̀ fún ẹ ọgbọ́n afárẹ́ bá gbà lọ́rẹ́ bá rójú. sórí ibi ká gbé gbà ọ̀rẹ́ dé àgbìyànjú kẹ́wọ́ ọ̀rẹ́ ẹ̀kọ́ so láti láti fọ̀rọ̀ wa lẹ́nu wò pé kí ni nǹkan tá làkẹ́ fún tó bá yẹ láti gbà tí wọ́n fúnra ti bá wọn sọ̀rọ̀ fẹ́ ọjọ́ ìnáwó kẹ́ wà lọ nílà. ẹ̀mí ọ̀wá lòdì ìbófin tó bá jẹ́ èèyàn lọ́hàn ilé ó pò wọ́n lọ kó okun wọn. ọ̀ ò mọ̀ kọ̀kọ̀ ò mọ̀ kọ̀kọ̀ lè gbọ́ ìwọ fẹ́fẹ́ ò lè sọ̀rọ̀ kí má ṣe báyìí kí wá gbà fún ẹ wà ẹ wà lọlé ẹ máa la yàn fún ẹ ìyá mi ò gbẹgbẹ sí o ẹ yé torí ọmọ yìí ni mo ṣe ṣe léyìí o ìyá ẹ kẹ wá jòkó sọ̀rọ̀ sọ kẹ wò ó pé ọmọkùnrin yìí ló ṣe gbogbo yìí ọmọ mi bá fẹ́ kẹ gbádùn ẹ púpọ̀ jù ìyẹn lèmi fẹ́ ká gbélé gbèsè o ìtí ẹ máa sọnù ọ sẹ́yìn pé oníjọ́ tí ọgbọ́n máa yanu àti èrè náà sùn abẹ́rù wo bí wọ́n náà sì ronú o sì ronú o sì jọra wọn. àjẹ pé wọ́n wàá mu sàbí oògùn mo sì sọ ẹ̀ àjẹ pé wọ́n wàá mọ̀ sí òní àárò lọ́la bọ́ọ̀bà láàrú lọ àwọn pé àgbọ̀dọ̀ fi òní jáfra àṣẹ pé bọ́ba di lọ́la ẹ̀ kájọ fẹsẹ̀ kan débẹ̀ bàbá ọ̀rẹ́ rẹ̀ tọ́ bá wà mọ̀ tó súnmọ́ náà ẹnu káfí yìí ń salárì náà ni. <laughs> àrẹ̀mú ọkọ alakẹ <laughs> ah, àrẹ̀mú ọkọ alakẹ ah, ṣé ilé ìjọ̀gbéyàwó mi bá máa kẹ́ ẹ̀ dáhìn pé ilé àwádùn ọkọ ní nàta ilé àwádùn ọkọ <laughs> yóò kárí yóò kárí o ìbí wọn tẹ̀yìn ọ̀rọ̀ ní àná rẹ̀. Eh, ìyá wa o ẹ <laughs> kú ọjọ́ rọ̀ o <laughs> ẹ káàsán. Hmm, àlàkẹ́ ni àwa wò lé. níbo lẹ ti wá wá. Eh, láti ilé ọ̀tá bàtà ráfìlà. ẹ jẹ̀bi tẹ́ ń ta bàtà tẹ́ fi ń ráfìlà kò sára kẹ̀ ń lé. Eh, ẹ dákun sí ọjáde ni. kò jáde mo gbèrú. bóyá kẹ bá wa gbé pókítì ká dúró dè. ẹ dúró ẹ jókòó dáadáa. èyí mi ṣe rí dídó tàwa fẹ́ dúró kì í gbàgbọ́ fẹ́ dúró lásán o kẹ́ẹ̀kẹ́ẹ̀kọ́ wá káwa máa jẹ̀kọ́ lọ tó máa fi dé àwọn máa fún yín lówó ẹ̀kọ́ yẹn. <laughs> tèmi tiẹ̀ wo ni bẹ́ẹ̀ mo ń ṣì wò ní rẹ̀ kọ́ a kì í ṣe pé a fẹ́ yẹ̀ sí wòwò a rẹ̀ kọ́ rẹ̀ tán ni <laughs> àbí. ànínú yín bu ẹ mọ̀ pé dúdú lẹ gbé wọ̀nyí pupa lẹ́rù jáde ẹ jẹ́ ń bá èmi wò wórí ọmọ tuntun gbà kú àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀ lọ ni mi ò lè sọ o ìyá tó bínú wọlé tí ń láàgùn ẹ̀ lákọ̀lákọ̀ èyí nǹkan mi ò ní tẹ̀yìn ẹ̀ wà báyìí. ó lè wò ó lè. àwọn ọmọ àlè dédé ẹ bá dúró omi gbọ́dọ̀ tí mo gbé kaná ní ìdàlẹ́ lórí tíọ̀. alábí alábí ẹ̀kọ́ tí mo rán àdá. ẹ ẹ kọra lọ́dọ̀ ẹ̀ adùn tí àdùnní ò bá lẹ́kọ̀ọ́ ò lè lọ́dọ̀ yá àlàkẹ́. ọ̀dọ̀ yá àlàkẹ́ jìnnà pọ̀. ọ̀dọ̀ yá àlàkẹ́ jìnnà alábí. ti ọ̀nà ọ̀dọ̀ yá àlàkẹ́. táyà kọ́ mi. mi kò ṣe rí ọ̀dọ̀ yá àlàkẹ́ jìnnà. ọbí ọ̀dà kọ́ mọ́ rẹ̀ kan wá mi fún mi. ẹyin àlàkẹ́ dákun ṣe ìyá mi rè é kíṣẹ́ fún ọ̀pá àwọ̀ wálé. gbọ́ àrẹ̀ mọ̀ ṣé lóòótọ́ ló wà mí wálé? oríṣiríṣi ayé mọ̀ ti ń gba kápá ayé mọ̀ ti ń fẹ́ máa kọ́lé gun nù. tí kì bá ń ṣe bẹ́ẹ̀ kí ló ń wá kí kí ló sàn lọ́wọ́ rẹ tó ń wá ká ṣé mo ti jẹ́ ní ìhòòhò ló ṣe wá mí kiri. kí ló dé kí n gbé kí n lójú ebi ọrọ ọ̀fẹ́ tèmi àti ẹ̀ ń jẹ lẹ́nu ebi náà lèmi mi wá la wálé fún kódà ń jẹ́ òun àti ẹ̀fẹ́ jókòó sí ààrẹ pé kájẹ̀kọ́ nígbà rí gbé ah, ìyá tí bí yìí kó bí ọmọ kọ kúkú jẹ̀kọ̀ bá ẹ tí kì bá ṣe pé ìranù ìwọ àti ọ̀rẹ́ òṣì tẹjọ kúra ẹ kiri ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wáyàwó òṣì káàkiri ṣé mo sọ fẹ́ pé mo ti jẹ́ ìyàwó rẹ ni. àlàkẹ́ ó dàbí ẹ̀kọ́ rọ̀ mi yọ sórí bí fúlàní bá ń sáré tí mo lò ń pọ̀ sẹ̀sẹ̀ eré gánà méjèèjì sá kó o sì máa wo àìmọ iye obìnrin tí ń dàbí láàmú lu yìí tí wọ́n mọ̀ pé ah, ọmọkùnrin lọ́tọ́ ló sì gbọ̀nlẹ̀ yìí èmi yẹn dàbí èmi jẹjẹjẹjẹ tó bá rí mi tí mo bá wẹ̀ tán tí mo kún òsùn tó bá gbọ́ kò rèsé kò sùn ẹsẹ̀ ọ̀dá pásí èmi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ọmọdé ọdẹ jọ èmi ni lèmi fi wá wòye pé irú rẹ̀ yìí bó ṣe wà yìí o irú ọmọ gbọ́ báwọn alápàlà sí mọ́kàn ní ọmọ pé ọkùnrin bá jẹ́ gbajúmọ̀ ó yẹ kó gbajúmọ̀ lóbìnrin o alálàkẹ́ dára o àlàkẹ́ dára ó sì tún ṣòwò àbí àwọn. kúrò sẹ́nu jẹ́ gbogbo àwọn tó ní wọ́n wọ̀ káàkiri yẹn kò mọ́ wọ́n ẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ìyẹn ọkàn mi ṣébi ṣé wọ̀ ìyìn nífẹ̀ẹ́ rárá nǹkan ọjọ́ kódà nǹkan ọmọ rárá bó ṣe wà yìí wo tí bá ti ṣe tán àti nọkọ wọ́n kọ̀ pé ààrẹ mú o mo ti ṣe tán mo fẹ́ nọkọ ṣé bó ṣe wò mí mi ṣe tán àti nọkọ ìyá mi gan kò gbọdọ̀ bá ń gbọ́ sétí tó ti gbọ́. Àlàkẹ́ Àlàkẹ́ ọ̀dà gbé lọ́wọ́ àràkẹ́kọ̀ọ́ mo ti ń wù mí lára òun o àdé ó ní ní tí ìṣe tán ti wọ́n nàkọ́ bí má ṣe tán ti wọ́n nàkọ́ fúnra mi ní ìsọ̀fọ̀ tó bá ti pẹ́ ń kọ́ táwọn èèyàn bá ti gbàjọba <laughs> àlàkẹ́ ọ̀rẹ́ rẹ̀ rí ọ̀dá. <laughs> ó sì jọ́ alákẹ́ tèmi yé mi tí mo fi lóòní fa pẹ̀rẹ̀ gbé lọ lónìí torí pé ẹ̀kọ́ tó kú òpọ̀ bóyá kò sí mi kátó ṣàtúnra máa tó dáadáa n sì kà ń kà lónìí ń kà lónìí ẹbí wọn ló ń tẹ̀kọ́. ìyá mi ẹ tún dé nù kí n fowó yín jíṣẹ́. ọmọ ayọ̀ ni ọ́ <laughs> hmm. sọ́jà tó bó ṣe yẹ kódà ń kà ọ̀pọ̀ mọ́ eléyìí ò lè rí nǹkan kan bẹ̀. Ah, ó tiẹ̀ ti ń kà bó ṣe ń fi lé iná lọ́wọ́. èmi gan kà yá mi tó eh. gbà ó lẹ́rìí pé ń fẹ́ kó sílẹ̀ bẹ́ẹ̀ lọ. ó dùn bẹ́ẹ̀ lọ́wọ́ jẹ èmi tí mo mọ nǹkan tó máa ṣe. Ah. ó ti tán yá mi. Eh, ó ti tán dẹ̀ kà gbogbo ẹ̀gàn lèmi gan ti. mo mọ iye tó jẹ́. èmi náà mọ iye tí mi pa. mo mọ iye tó jẹ́ ó yá. o mọ ṣùkà. ìyá mi jẹ́ ń báyìí. wà á tà o. ó dà ah, mm, mm. Ah. ọkọ mi àlàkẹ́ wà á tà o atẹ́hún náà ni kò mú wálé fún mi o. ọkọ mi bò ní. bàbá rẹ̀ ń kọ́ àlàáfíà ń wà àwọn náà náà mi sí. ṣé o sì o. wọ́n pé kí n wí fún yín pé kẹ́ báwọn tọ́jú ẹ̀kọ́ ẹlẹ́gbẹ̀rún méjì. ẹ̀kọ́ ẹlẹ́gbẹ̀rún méjì. bẹ́ẹ̀ni ṣé wọ́n ti fẹ́ ba lára gbó. bẹ́ẹ̀ni ààbò lóru ọ̀la. àánú ọ̀ ti sọ fún mi látijọ́ yìí yìí sì ti máa pọ́n kan wọ́n lẹ̀ wọ́n wá fẹ́ mú mi ṣiṣẹ́ agbára báyìí. à kì í ṣe o ẹ̀kọ́ ẹgbẹ̀rún méjì ń kéré torí ta bá ti fẹ́ bu alára gbó báyìí o mọ̀ pé ìletò sí ìletò ni bàbá rẹ ti máa ń pa àwọn èèyàn wálé. inú mi ti dùn ẹ kó ẹgbẹ̀rún márùn ní í ṣe fún wọn. ẹ wá lè ṣe ẹlẹgbẹ̀rún márùn àmì ẹlẹgbẹ̀rún méjì ni wọn mi kì í sọ. ìwọ fìyìn òun lè má da sọ́dọ̀ èmi àti wọn ó dàbọ̀ ó ṣe. ṣèyá wọn tún wọn sọ́dọ̀ ẹlẹ mọ fẹẹ dígbà mi. ọ̀dà èsè lọ ẹ èmi nìkan tán alára àgó alára àgó ẹgbẹ́ wa. ẹ lẹ́lẹ́ o ń lé o. Ah. èmi ni o àlàkẹ́. Ah. àlàkẹ́ ah. bó o ní ṣé wàá sí. kò sí nǹkan ẹ̀ wò ni mo wá gbà owó rẹ̀ owó rẹ̀ ṣé mo jẹ́ lówó mi jẹ́ lówó kí n ra kankan lọ́wọ́ rẹ̀. ẹ jẹ mí lówó owó ẹ̀kọ́ tọkọ yín àtọ́ni wá gbà lọ́wọ́ yín kan. ẹ̀kọ́ ọjọ́ òní baálé mi ò tí ì fún ẹ wọ́n bínú torí ọlọ́run wọ́n bínú bó bá ti jọ̀rọ̀ wà á ń bẹ gbowó rẹ̀ lẹ̀. <laughs> oríṣiríṣi ẹ tẹ̀dú oró kí lẹ má fìyàn pé gan-an ah, ah. nígbà ẹ̀rẹ̀ kọ àwìn tọkọ yóò tì mí sí yín tẹ́yìn ó máa tì mí sọ́kọ yín ẹ̀sẹ̀ èyí ò ní ìmà ṣe ni ẹ wo sẹ́yìn tó ta bá rí bíbá ìhun níbí mò ń wọlé o níyìn tí mo dúró iná yín ti gbowó tèmi tí ń ti gbà lọ. àlàkẹ́ mọ̀ bínú ìrẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ baálé mi ló rẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ mo sì ní bá dọjọ́ kọ̀ọ̀kan wá gbowó ẹ̀kọ́ rẹ̀ bó bá ní la ọ́ gbowó ẹ bó bá fẹ́ gbowó jókòó dé bó bá dé yóò fún ọ lówó ṣùgbọ́n mi gẹ́gẹ́ bí ẹnìkan ìlówó ti fẹ́ fún ìsìn ìgbà tí ìrẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀. ẹ wá ìjà mi sẹ́yìn mo pẹ́ ẹ ṣe wípé mo mú lélẹ́ wá fún yín ni. àlejò mi lọ́wọ́ jẹ ọmọ mi nù. àbẹ́sẹ̀ mi sọ̀rọ̀ pa mí. káwọn aládùúgbò ẹjọ́ jẹ kọ́ ìjọ náà ni. ẹ tẹ́ẹ̀bà tí mo ń tẹ́ fẹ́ sọ ẹ wo ó dáa kẹtìtì kọ́ bàpò yẹn kẹ́ mú fún mi àìjẹ́ bẹ́ẹ̀ ẹ mọ ohun tẹ́ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ ti jọ dúró òun. ẹ dákun kí ló fariwo tẹ́yìn méjèèjì tẹ́ wá jọ ń wó báyìí. baálé mi ló má rẹ̀ kọ́ lọ́wọ́ àlàkẹ́ ó sì gbẹ́kọ̀ọ́ bá mi lé pé baálé mi ni bóun gbé lẹ̀ lé ó délé ní sọ́ni baálé mi ò tí fún òun lówó mo ní kódà mo sì bẹ̀ mọ́ bínú gbọ́dọ̀ ọjọ́ rọ̀ wá ibẹ̀ gbowó ẹ̀lẹ̀ ló ní láò òun ò nígbà fún bá gbowó òun nísìn mo sì ní kò sí wàhálà jókòó dé bó bá dé yóò fún ọ lówó ẹ òun mà gbá mi létí fún un. Ah, Àlàkẹ́ kò tí àtọ́ká máa gbára ẹni létí báwọn ó ní bọ́kọ̀ òun bá dé lọ́jọ́ rọ̀ kó o padà wá kó o wá gbowó rẹ̀. ẹ àmọ́ Àlàkẹ́ kò ní bínú ni mo fi elédùn àmọ́ fi bẹ̀ ọ́ dákun ọmọ oníyẹ ò mẹ́bi dákun ṣe sùúrù o torí pé ẹ̀kọ́ gbóná báyìí fẹ́ sùúrù ọ̀rọ̀ tó wà lẹ̀ sùúrù lọ́nà sí dákun mo fi elédùn àbẹ̀ mọ́ ọ lọlé tí kì bá sọ láyìn ni mo mọ ohun tí ń ṣe fún ọ kódà ilé mo lè yá sọ mọ ọlá bó ṣe dúró òun àmọ́ owó tèmi bí ò bá ti fún mi ọwọ́ inú ti wá gbà ó dà kò sí yòó ẹ ó tọ mo jẹ mọ. o ṣeun alakẹ elédùn ọpọn lé òní dààmú ẹwọ ẹ mọ bínú ẹwọ òun náà lábẹ torí ẹ̀yin lè jẹ gbèsè wọn náà sì fẹ́ fún lówó òun náà lábẹ dàpọn ẹ mọ bínú ẹni káwọn náà sanwó rẹ̀ ṣe gbọ́ ẹ̀lẹ́ mọ̀ bínú o. ẹlẹ́kọ̀ọ́ mi kájíẹ wá ìyá rẹ̀ ń gọ́. bàbá ẹ̀kọ́ mélòó ni kì í mú wa. awù ń bọ́ ọmọ iye tí mo máa ń rà lọ́wọ́ rẹ̀. mo ti fẹ́ rà jù báwọn lọ. ẹ ṣeun bàbá. mo ń bọ̀ jẹ́ ń bọ̀ wúwo. Ah, ah. bàbá ẹ mọ̀ fún mi lówó. kí ló dé. ìyá mi ti nígbàkigbà tí bá ti ń tajà fún mi mo mọ̀ lówó lọ́wọ́ rẹ̀. ìyá rẹ̀ wí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ah, bá délé ọba mi kí kò ní mo ní ó ṣe wọn o àjẹ́ ọmọ àyàlẹ́ ẹ̀dẹ́ yìí o ẹ̀rí tajé ṣe o ẹ̀ta níta kọ́mọ ẹranko tó tà àjẹ́ ọba yín ló gbà o ọ̀kárì. ẹ ṣeun bàbá ẹ̀yin ló pè fún wa ọjọ́ yóò dalé. àjẹ́ ògùngbàjẹ́ o. ẹ o ẹ lẹ́lẹ́ o ẹ lẹ́bí o. ta ló hó bí ẹyẹ ẹ̀gà báyìí. ẹyẹ ẹ̀gà kan wọ̀rọ̀ pọ̀ ni ẹ dákun ẹ má bínú ọmọ yín ni kẹ bá ń pè bóde ọmọ yín mo fẹ́ rí. èwo nu ọmọ mi. ọmọ wèrè wo la tún bí tó àlàkẹ́ yín lọ ọmọ tó yẹ ìtẹ̀kọ̀ òfò ẹ̀kọ́ ọ̀yà ẹ̀kọ́ òsì ẹ̀kọ́ jẹ́ pé tábà mú dání gbà mí ìmọ̀ ọ̀rùn ni agídí la fi ń ti ẹ̀kọ́ yín lọ ó wá wá ilé ó bẹ̀rẹ̀ sí ní bú ìyàwó tèmi ìyàwó tí èmi fẹ́ ní iṣu lọ́kà. ìwọ ló tẹ̀kọ̀ òfò ìwọ ló tẹ̀kọ̀ ọ̀yà kí ló dé tó ń ṣépè fọmọ tèmi. ṣé bí èmi mo pàdé ọmọ yín mo bá sọ fún pé o èmi èmi o mo fẹ́ ẹ̀kọ́ o bá mi kọ fún ìyàwó mi yóò fún ọ lówó o káwá gbà pé ìyàwó mi ò fọmọ yín lówó ó wá padà lọ ó wá lọ ń bú ìyàwó mi ó yẹ̀yẹ́ ìyàwó tẹ́mi fẹ́ ní ṣùlọ́kà tí mo kó iṣu lọ ilé wọn kò wá dùn mí tó aṣọ ìyàwó mi tó yà. sórí gbogbo èpè tó ń ṣe pátápátá ó padà sí ẹ lọ́dọ̀ ah, ah. bẹ́ẹ̀ ni ó rẹ̀ kọ́ ó sanwó ó wá lọ́mọ mi lọ sílé ẹ ó lọ yaṣọ ìyàwó ẹ tàmí níyàwó ẹ ṣé yangan táwa rà ṣé ń gbà aláwìn ni. ṣéèṣì pọ́wọ́ wà lára ìyá wa tí ń sọ̀rọ̀ ìṣá kí lè ń bá mi sọ ọmọ òfò tẹ́ ẹbí tẹ́ ẹ pè lọ́mọ. àsọ̀rí ẹ̀ ò pé wọ́n ti wí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ni wọ́n ti wọ̀ ẹ́ sàn bí kan rí ibi kọ́ ló ti máa já. èmi ò ní fún yín lésì torí mi lásán ni lórí ikọ̀ àmọ́ ẹ kìlọ̀ fọ́mọ yín ẹ kìlọ̀ fún ọmọ táyé rẹ̀ òhó yáyá tí òhó bùọ̀ bùọ̀ kó má kiri gbàwájú lé wa kọjá ó pe àwọn obìnrin àdúgbò jọ wọn ò dáwọ́ lù pa ni òkú rẹ̀ wọ́n gbé wá bá yín lé. ẹnu ẹ̀yìn òun ló máa pa ẹ́. ẹjọ́ pa mí ẹjọ́ pa mí èmi tẹ́lẹ̀ mo ti rí pé àlàkẹ́ ó gbádùn èmi ti wá rí pé ó ti jẹ́ mi ẹni tó ẹni tó fi nǹkan ìwà òfò ẹni tó fi jọ ó ti èmi ò ní sàn n ò ní rí yín fi mo rí yín náà yá mi ẹni pé mo tún pa yín lé èmi má pe ní àbùkù ní ṣùgbọ́n pa yín lé mo rí yín náà ẹ̀yin mi níbo lẹ obìnrin ó tó wò tó rẹ o obìnrin ó tó tó rẹ o orí àgbà àti àdá lọ́mì ń bè lọ́mì pé bò mò ń lọ. ẹ baálé mi ṣé ìbéèrè tí mo wá bí yín ṣé ó ti wá pọ̀ jara lọ èyí tí mo bí yín kò tí ì pọ̀ jara lọ àti pé baálé mi bó o ní owó aṣọ tí mo bá yín sọ torí ẹ wò ẹ sùúrù ẹ sùúrù o gbogbo àwọn ẹgbẹ́ mi tó kù gbogbo wọn ni wọ́n ti ra aṣọ èmi nìkan náà ló ṣẹ́kù ṣẹ́fẹ́ kójú tì mí ni. obìnrin obìnrin àtowó tí n bá dé ń fún ọ. ẹ wà tẹ bá dé ẹ fún mi ẹ wò tẹ bá ti dé ẹ wá fún mi ni o. ẹ mọ̀ pẹ́ o ẹ wá fún mi lówó ẹ mọ̀ pẹ́ o. ẹlẹ́kọ̀ọ́rin náà dé o ẹlẹ́kọ̀ o. alájọ́lẹ̀kọ̀ ah, ah, bóòlù dáadáa kóra yé ìyá mi rẹ fọ́ sọ́ọ̀tà. dákun mo fẹ́ yàn kọ́ni ẹyọ mẹ́ta péré náà ìdí ẹ̀kọ́ rẹ̀ yìí ó mọ̀ dá pọ̀. ó dáa tí mo gbọ́wọ́ sí. ayé gan-an rí i. bó o wà ló. ẹ ń fún ọ bó o bá ti ń darí bọ̀ láti kiri ìwọ ìyá ń fún ọ o ṣeun ó ta o ọmọ dáadáa ẹ rẹ kọ́ ọ. yín náà dé o. ẹ rẹ kọ́ o. ẹlẹ́kọ̀ọ́ yín náà dé o. bóò ni ọ̀rọ̀ ajé ajé fún gbàjẹ́. àárè tí wàá ṣe léyìn ajá wà o. ẹ̀gbọ́n ẹ̀sìnjà rẹ̀ kọ́. kára kí ni ká tún rẹ̀ kọ́ ká tún rẹ̀ kọ́ àbí pẹ̀lú gbogbo òkèlè tó jẹ pẹ̀lú gbogbo òkèlè tó jẹ ọ̀rẹ́ tó bá gbéra tí n bá nù pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdà wọn bó ṣe rí kíní kan gé ẹmí. Alákẹ́ Alákẹ́ mo bẹ sọ lọ́dún ní oṣù bínú jáde. Ah, ah, ìyá mi ìyá mi kí ni tí mo fẹ́ ṣe gan-an tí n fi tẹ́yìn lọ́rùn ah, nígbà tí bá tajà tí mi ìmọ̀ ó pé wálé ẹ mọ̀ sọ ni pé kí n lọ gbọ́ owó yín wá fún yín ẹ mo wá sọ fún yín pé èèyàn ra jàre lọ́wọ́ mi kò fún mi lóore máa ti rẹ̀ jà ẹ wá wí fún mi pé ohun tí mo sì ò dá ẹ kí ni mo fẹ́ ṣe. sẹ́yìn lóòótọ́ ò faṣọ ìyàwó ẹ̀ yá. ah bóun ní ti á faṣọ rẹ̀ ya lọ́wọ́ pọ̀ tó ní lọ báyàwó òun lè kí lọ gbowó ẹ̀kọ́ lọ́wọ́ rẹ̀ nígbà mo sì lé ìyàwó rẹ̀ níwọ̀n ni ní fún mi lówó ah, bó ṣe bẹ̀rẹ̀ sí ní bú mi ni nígbà tó wá gán mi lọ sílé ìyá mi gangan òun ló jẹ́ kí n kojú rẹ̀. kò jù báyìí lọ. bẹ́ẹ̀ni. ní ọ̀rọ̀ pọ̀ wá bá mi yàn yín ó ń ṣe èpè gidi ah. kò sí èpè tí ò ṣe tán ṣùgbọ́n mo sọ fún pé òun ló máa forí ara ẹ̀ rú o. Ah! àsìkò yìí gángan lọ̀rọ̀ pọ̀ máa tó mọ̀ mí ó mọ ọmọ orú èèyàn tí mo jẹ́ gangan nítorí pé mi ì lè gbà àwọn yangan lọ́dọ̀ èèyàn owó la fi ra yangan ta fi ń ṣẹ̀kọ́ dàbí tí ò bá jẹ́ ẹ̀kọ́ náà ló kù tó bá yẹ kí ó jẹ ẹ̀kọ́ tó rà lọ́wọ́ ẹ̀ tí ò sanwó gbogbo èpè tó ṣẹ́ orí ara ẹ̀ ló máa fi rù bẹ́ẹ̀ ni wo Àlàkẹ́ látòní lọ má tẹ̀kọ́ àwìn mọ́ ti gbọ́ ìyá mi. má tẹ̀kọ̀ àwìn mọ́. mo ti gbọ́. ojú mi rí lẹ́dẹ̀rẹ̀dẹ̀ lẹ́ni ọlọ́run ní jẹ́ kójú wá níbí o. àmín. má délé wọn. àìsèpè lọ èpè ọjà ṣe ti gbọ́. má délé wọn wọlé wọlé wọlé jẹ́ àtọ̀ ẹ̀kọ́ tá à ń tó. ẹ lẹ́lẹ́ o ìyá àdùkẹ́ ó tiẹ̀ ti dáa ẹ lẹ́ o ṣé dáadáa ni ẹ mọ̀ fún jọ́ mẹ́ta ọmọ kan bó lọ́wọ́ jẹ́ ẹ gbà mí o tún bí mi pé bíi ti bó ẹ gbà mí ọmọ ọ̀nà tó o tún béèrè kí ni ìbáàdé dúró lóṣù orí mi ní ẹnu ẹnu ọ̀nà ilé rẹ yìí orí mi ń bẹ̀ lánàá àbò orí mi ń jẹ̀ka ẹ kí ló wáá dé ẹni o ṣèǹdù òbí fún ni àbí ara òníwọ̀ fàbí onígbọ̀wọ́ abánikówó lára ni láti bí òṣùpá méjì tó ti ní kí n tóbi fún ṣọ́ọ̀mọ̀ pé wọn mọ̀ rí wọn ò sì rí rí bì kankan ìwọ ló sì sóńdùú gbèsè téèyàn bá sì mọ̀ pò ń lágbára àti san ní mọ́ báyàn jẹ́ fúdí èyí nǹkan èmi ò kò san mi fún mi o owó mi ni mo wá gbà lọ́wọ́ rẹ̀. ẹ tẹ̀ ti gbìyànjú ó tó tó kẹ́ ẹ fara ya jù báwọn lọ ìyàwó akínsìn tó ní gbèsè lọ́rẹ́ mi o ṣe gbọ́ ọjà tí ń ṣe ségesège inú tí ìjẹ́kúrú wù sọ fún yín ìyàwó yóò sanwó yín fún yín mo fi dá yín lójú yóò sanwó yín fún yín dàpọ̀ mọ́ bìnrin. ọjà rí ségesège láti bí òṣùpá méjì. bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ọjà ó rí ségesège láti bí òṣùpá méjì ṣé kò tajà mi ni bí ọba àtàkọ́ bá ń gbé ipá ọ̀rajà ipá ọ̀tá kọ́ bá ń gbé ọjà mi tí ọba ti tà á ìyàwó ẹ má jẹ́ kó dáa padà yóò sanwó yín fún yín. láti òní báyìí títí di ọ̀run tó bá kọ̀ tí wọn ò rí tí wọn ò sì rí owó mi tí ò sì gbọ́jà mi wá fún mi gbogbo èèyàn ni wọ́n mèmí rẹ̀ ládùúgbò yìí torí wọn lo sóńdù fún èmi ọmọ rí ìwà gbowó mi lọ́wọ́ rẹ̀. ẹ má bínú ìyàwó ṣe é rí kó tó tó gbà tẹ̀sán tó bá máa fi di ìrọ̀lẹ́ ọ̀la bó jẹ́ kí n mú gbogbo onúlé kí n gbọ́n síta ni á wà fún yín lówó yín nírọ̀lẹ́ la mo fi dá yín lójú ṣe ẹ̀gbọ́n ẹ̀dẹ́kùn mọ̀ bínú ìrọ̀lẹ́ ọ̀la. bẹ́ẹ̀ ni àfún yín lówó yín. Hmm. ìrọ̀lẹ́ ọ̀la ẹ gbìyànjú tó àfún yín lówó yín. ẹ ti dà kò burú ọjọ́ téèyàn bá dá ní ìkúkú pé ebi ni ọ̀la lọ́mọ tán yìí. kò burú ó dàbọ̀ àríra láyé èmi ò tí ì bínú kí má bàa bínú náà lẹ́kí mò ẹ rọlá o ọ̀rọ̀ ìkúkú gbìyànjú táwa wo yín fún yín ṣe. ẹ lẹ́lẹ́ o ẹ lẹ́yà wa. Ah, èmi náà ní ìyá wa. alakẹ́ ni. wá dà. ìyá mi ló rán mi sí. ìyá rẹ̀ náà sí. ṣé o sì. a fẹ́ ra yangan kan ni yangan ń sí ìwọ̀n wọ́n sì ní wá báyìí pé owó tí àwọn ní lọ́wọ́ kò tó fi rà yọ́gọ́ ohun kẹ̀dẹ̀ẹ́kẹ̀ tí mo wo ọ̀pọ̀ la fẹ́ rà wọ́n wá ní wá báyìí bóyá ìrírí ọgbọ́n kẹ̀yà wọn. alákẹ́ sórí bí bá ní mo lówó lé irú ọ̀run pa yìí ní kọ́bọ̀ mo tilẹ̀ kó mi owó tí ń bẹ nínú ilé owó ọkọ mi ni kì í sowó ara mi fún ara mi bó sì mọ̀ pé ọkọ mi gbogbo wọn ti ń ṣàgbàrò fọkọ mi ọkọ mi ò sanwó lọ́la fún gbogbo wọn yìí náwó kankan. ìyá wa ẹ sì jọ ẹ yá wa bẹ báyà ìyá mi ìyá mi ò fún un torí ìyá mi náà ó ní ìgbẹ́kẹ̀lé síbì kan bó bá dọjọ́ ọ̀lọ́la wọ́n fún yín báyà wa ṣé ó dá ọ lójú pé ìyá rẹ ó tètè dáwọ́ òun padà bẹ́ẹ̀ni kò sì níyẹ̀ bẹ́ẹ̀ni torí ọkọ mi ló náwó èmi kọ́ ni náwó o níyẹ̀ ìyá wa ẹ ṣeun ẹ ṣeun ìyá wa ẹ ṣeun. nígbà tí a dé oko ní àárọ̀ tí a ní ká tún abẹ́ kìíní yẹn ṣe bàbá àwọn kan lábẹ́ wọ́n ká wọ́n ká kókò lóko mi àbókò ẹlòmí. oko yìí ni bàbá o. gbogbo bá a ṣe dáwọ́ dúró tó pé kọ́ kó ogbóhun tó kálẹ̀ èbú lọ́mú sẹ́ni tó ń bú o. ẹ ẹ sì dá ojú wọn mọ̀. a mọ wọn a mọ wọn ṣùgbọ́n a mọ ibi tán gbé lábàáyé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. ọ̀dà ní tẹ́ bá mi ṣe ẹ máa bá mi ṣe alámì wọn kiri ibi ẹ bá rí tí wọn bá wọ̀ sí ẹ̀yìn ẹ jẹ́ kémi ò gbọ́ wọ́n kàdé nù yọ ṣe gbọ́ ẹ kárí ẹ ilẹ̀ yóò gbè yín ọkàn ẹ ní sílẹ̀ tẹ́ o ẹ ṣeun ah, ah. àbírú pàlàpàlà ò wà nù. àwa la kọjẹ bàbá tọrọ ṣe yọ kí o kì máa yí sẹgbẹẹ sísì àwa la kọjẹ bàbá àwa la kọjẹ bàbá. wọ́n ti ti ń gbà mí wá sí àwa la kọjẹ bàbá tọrọ ṣe yọ tó kì í máa yí sẹgbẹ sísì. arẹmu àwa alákọjẹ bàbá. sáwọn pé ìlé sí ọmọ bóòlù ẹnà wa lọ ọláàpù. alakẹ hmm. alakẹ. kí ni yọ lẹ́nu. àwọn jésù torí méjìlá alakẹ o sáwọn pa alakẹ ewúrẹ́ ń bẹ alakẹ yẹn ń bẹ èyí tá a sì rí jọ ní ewúrẹ́ ni o pẹ̀lú ọ̀rọ̀ burúkú tó tẹnu rẹ̀ jáde ni tọrọ de kẹ tẹnu ọgbọn jáde àwọn àwòbó sí àlẹ njó mo sì rẹyìn rẹ tàbá yìí. mọ bínú ọjọ́ mọ bínú. <laughs> Ah! kí ni wọn kọ lẹ́yìn. Ah! Ah, Ọlọ́run gba àlàkẹ ni. àlàkẹ <laughs> eh, Ọlọ́run eh, eh, mọ sí o tí mo bá kú lọ́dọ̀ rẹ jó ni ọ bà mí nú jẹ́ bí mo ti á tún á rí ọ yìí tí mo tún á rí ọ tẹ̀rín tẹ̀rín tó fi á tún tẹnu rẹ jáde ọbẹ̀ yẹn rí jọ́ mo tọ́lọ́ ti dọ̀ àbíkọ́ elédùn àtọ́dọ̀ gan rò pọ́n ráyè bẹ̀. wá rẹ̀ mú ìyá mi ti ní tọmọdé bá tó nọkọ ìmọ̀ nọkọ ni wọ́n dẹ̀ ti ní mo ti tó nọkọ báyìí torí ìyẹn mo ti wá bọ pé ìgbà tó bá ti wọ̀n kó wá rí ìyá mi ìyá mi ti ní mo ti ṣetán láti fọkọ wọ́n sì ní ìwà àtàwọn ẹni ọ̀rọ̀ kan tẹ́jọ sọ mo sì fẹ́ kó wá rí wọn nígbà tó bá ti mú. kódà nígbà mo sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ fún wọn báyìí inú ìyá mi mọ̀ ń dùn ún ah ìyá mi níbi báyìí fi ẹ sọkọ àìní àwọn ò dùn nípa ohun rẹ ní ìbàbọ̀. Ah! Ah! ìyá rẹ mọ̀ rí rẹ o mm-hmm. ìyá rẹ mọ̀ dá àyàn o so bó ṣe bó ṣe wò mí bẹ́ẹ̀ bá lòun irú mi kò rí nkankan hmm, ah, kò rí nkankan abẹ́fẹ́ ni mí èmi tí mò ń wẹ̀ lódò tí gbogbo omi dán yọ ọwọ́ ọ̀sẹ̀ tí wọ́n pẹ́ tèmi ni ọgbà tèmi ni omu tèmi ni ọgbà tèmi ni omu èmi mọ wọn lójú mi mọ̀mọ́ máa fira mi lẹ̀ fún wọn ni ọmọ pọ́kùnrin rẹ̀ wá sí ńlá ah, èmi tó pé mo jí mo bálà lẹ́ẹ̀kẹ́ mi mọ̀ bẹ́ẹ̀ ní ọkọ <laughs> eh, eh, èmi náà wà ní dọ́lágara eh, wọn rọ̀ọ̀dọ̀ yá rẹ̀ mo yọjú sí bó ṣe ń wé bí n bá ti roko tèmi máa fi pamọ́ ni bí n bá ti roko tán bá mo máa fi pamọ́ ni ọ̀rẹ́ mi olórí kọ́ta òun lọ́wọ́ á ní ah, àgbẹ̀ roko tán ọ̀fọ̀kọ́ pamọ́ gbẹ́njú àgbẹ̀ náà bá kú ọkọ ní ọ̀padà fi àgbẹ̀ pamọ́ àmọ́ kó tó fi mí pamọ́ òun tó fi pamọ́ lónìí ìwà <laughs> tẹ̀lé. ọ̀ya. ọ̀ọ́ sí ní kíákíá báyìí wà ní ah, ah, ó ti yá jù nígbà tó ń ṣe pomúra rẹ̀ tẹ́lẹ̀ bó bá di ọ̀la kò wá. Hmm èmi wò pé kí n sáré ta kankan kan ni. ọ̀ lè débẹ̀ báyìí. mo ní wọṣẹ wa nù <laughs> ẹgbàlejò ní ẹgbàlejò ní ní àrẹwọ ọmọ bàbá kẹkẹ lóde ọ yọ ọ̀nà kọ̀nà ẹgbẹ̀rún ọ̀kẹ́lẹ́ mi wúrò ní ẹgbàdùn ah! ẹgbà lọ́la àyẹ̀wò àyẹ̀wò ẹ̀yìn àjọmọ̀ ọ̀nà àbíbò ni ọmọ oh, kọ rẹ mọ ni. Oh, ọmọ kọ mọ jẹmu wọ ààrẹ mú o. Ah, kí n fi adéǹdélé mọ fi ọ̀nà òkìtì oh, adéǹdélé ọ̀nà òkìtì adéǹdélé ọ̀nà òkìtì sátidélé àbá àti ìdélé ah, àti ìdélé ah, àti ìdélé. èmi mo ní kẹjá jọ jókòó kájọ fún yẹwò ọ̀rọ̀ kan torí àwọn àgbàlagbà wọn níyẹn ká alábàáwọn ju mẹ́ta lọ ìjàpá ìyẹn àti ìrẹ̀rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà sì àrùn mẹ́ta tí èdè ọbẹ̀ inú elédùn àwòsì lè yà wá. ìdí máa wò pé ẹni ìṣòro bá kan ni mọ́ iná ìlérè kan ní kan nígbà rí wá yìí ẹ̀yin náà ló ti yẹ kí n yọ̀ fún bí má ti á fún yẹ kí n tó yọ̀ fúnra mi tọ̀ kí n mú tí mo sọ fún yín o àlàkẹ́ ti jẹ́ mi lọ́hàn. Ah, irọ́ ló ń gbọ́ òun gbà òun gbà láti dá yà mí. <laughs> ẹ̀yin gbàrúmọ̀lẹ́ máa ṣe o ifá ọ̀sán ìbí kí olúbí kí ọ̀sán ìbí kí kẹ́ ẹ̀ ṣe pípọ̀ ju. ẹ ẹ wá ẹ bọ̀ bọ̀ tá a bá ti yan ọ̀fọ̀ tá a yan orú ẹja yẹ ojú tá a fi sun ẹran tí ọ̀jẹ̀ ràn ọ́ lọ kẹrin má jẹlẹ lọ yá kí púpọ̀ òun ló ṣe púpọ̀ ju ọ̀rọ̀ yìí onítàbùn mi sùn pé ah, ah, kò jẹ́ gbádùn lọ bí gbọ̀ rẹ fún àbẹ́ wàá rí iná padà dé rọrùn yìí o èyí ń bá wọn ẹgbẹ́ kan èyí tó wá jálàgà ọ̀rọ̀ tí mo ṣe pẹ̀lú ni pé ọyọ̀jú sùn mi nínú oko níjẹta yóò mú ní kí n yọjú sọ gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà eh! báwo pé ẹni abásùtì lájà ń pa lù ẹ̀yin náà lọ yẹ ń fọ̀rọ̀ lọ kọ́mọ̀ ẹ̀gbẹ́ mi má tó á lọ ọ̀hún lóòótọ́ náà wí tí ọ̀bá yẹ ń wí ìdí mi èèyàn bẹ́ẹ̀ mi ẹ̀rà ń kalẹ̀ mi rèé o. ìyá ẹ̀ ní kẹwa hmm. ṣe rí tá máa lọ àwọn ẹ lọ wá owó ẹ ra aṣọ ọ̀pọ̀lọpọ̀ aṣọ ọtí òdòdó dàgbàgbà rán àti tí a parí torí ẹ̀ pa báyìí àti ọ̀pọ̀lọpọ̀ iṣu náà kó lọ. wo ọpọlọ rẹ ò ní jọba sórí ló fi máa ń wù mí tó kéèyàn mọ́lẹ̀ bí balẹ̀ sẹ́sẹ̀ mọ́ báyìí ó lè má lọ́pọlọ ń gbà mí o ó lè má lọ́pọlọ àmọ́ lọ́run ló fọwọ́ lẹ́bùn ẹ̀wọ̀n orí mi orí báyìí bí ìparí àké ni nígbà tí wọ́n bá mọ̀ lọ ju ọgbọ́n lẹ̀ báyìí èèyàn mọ̀ pé ọgbọ́n bàbá àmọ́ ni. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mọ̀ náà gbójú. òṣùpá ló wa. ijó nǹkan kan kan lè yíyàwó gbé wa pékélé pékú ẹrú tó yẹ gbèsè. àyẹ pé èjì mọ̀ lọ jára mẹ́nu. jára mọ̀ o mọ̀ kọ̀kan. ẹ kéde ọkẹ ẹbí ntí ọpọlọ yẹ kẹ ẹbí ntí nígbà tí yàn gbẹ ilé mọ̀ràn ṣé mọ̀ràn lè mi gbẹ yìí ṣé ilé wà nínú mọ̀ràn lẹ́yìn kí wọ́n fọ́ yẹ kẹ ẹ múlò nígbà tí yàn ní kó wá wípé ìyá òun fẹ́ rí ẹ kéde kẹ ẹ gbẹ ní mọ̀ràn pé kẹlẹ rántí kẹlẹ aṣọ kẹlẹ rẹran jọ ẹ̀mí lè bẹ́ẹ̀ kọ́ ni má bí ẹ ṣé wọ́n tọrọ nǹkan lọ́wọ́ yìí ni wọ́n ní kó owó àwọn tó fẹ́ bẹ̀ sọ níbi wọn fọ́fọ́ yẹ káyìí tí ì mọ̀ tábà amọ̀ràn lè mí o lè máa gbà ẹ́ torí ó ṣeé ṣe kí n fẹ́ lu bòbí pẹ́ kí má jẹ àmọ́ tí má fẹ́ lu yìí sọ̀rọ̀ nǹkan tó gbó ẹ̀ kí wọ́n fọ́ yẹ káyìí gbé púpọ̀ jù ewu púpọ̀ tó pé yẹn wàhálà ti mú bóyá èèyàn méjìlá ṣọ́gbọ́n á tẹ̀lé ẹ lọ láti lẹ fojú sùn nìkú owó ìbá máa ṣẹlẹ̀ lérè bóyá ó ṣeé ṣe kán fẹ́ bí ẹ lè béèrè ọ̀kan ni o láti mọ orí òdílé ló ti wá o bóyá oníṣẹ́ lọ́wọ́ àbó oníṣẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ tá a bá bàbọ̀ níbẹ̀ kí máa jẹ́ kí wọ́n fún ẹ kí wá ronú pé ah, lọ́tọ̀ lọ́tọ̀ ìwà àgbòyànjú àti ra nǹkan lọ fún àwọn mọ̀lẹ́bí yẹn. òkú làákà yìí èmi náà ń wo apọ́n nígbà tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó gbé kára sun kárẹ̀dẹ̀ bá gbà ah, sára fẹ́ di gbẹ́gbẹ́ ni nígbà tí èso ọmọ ẹlẹ́gbẹ́ ah, ìwúlà bùrọ̀ mọ́ nígbà bá ti gbé sùn lọ ní ìsìn nígbà bá fẹ́ lọ sèdánù sí ká tún ṣẹ̀ṣẹ̀ gbẹ̀gẹ̀ lọ yìí ah ọ̀rẹ́ mi pé ọ̀rọ̀ tiẹ̀ fẹ́ mú ọgbọ́n dání tiẹ̀ náà mú ọgbọ́n dání àmọ́ kò tó nǹkan ni. kó gbogbo ara yín kó bẹ nígbà yìí àná lè ká wá ìyá ìyàwó lè ká wò ó èyí ń sọ wípé ká mú ní ọ̀kẹ́ ìṣù àbóníyàn méjìlá ó dìrò méjìlá ṣé bá débẹ̀ gan ṣé òkú ní sálọ èèyàn méjìlá ah, ah, gbogbo ìlú làfẹ́ kó lọ ni ṣé ọ̀rọ̀ yóò àṣọ ọ̀nàgún ju ọ̀rọ̀ ìtẹ̀ ń ẹjọ lọ ẹjọ kó ọrùn rẹ kẹjọ kó lọ ní nǹkan ní báyìí lọ bí ẹkùn lè ṣeun yóò mọ sọ n kò ní báyìí lọ ẹjọ kó ọrùn rẹ kẹjọ máa kó lọ. àfẹ yóò máa lọ mú àfẹ. ẹmí. èfi ilẹ̀ jẹ́ kó máa lọ nígbà tí ènìyàn pọ́n bí ẹlẹ́dẹ̀ẹ́ gàn tí wọ́n fọ́n wáyé káyẹ pẹ̀lẹ́ ẹ̀dẹ̀ sínú ọ̀rọ̀ táwọn fọ́lẹ́. ẹ̀sìn náà kí ni ta gidi. táwa yìí ti ń fẹsẹ̀ bí ẹsẹ̀ lékeleke. ó ṣe é ṣe kó fẹ́ fún ẹ kéde fẹ́ máa ná ní àlàkẹ́ ló máa fẹ́ nǹkan lè wọ́n máa láṣẹ níbẹ̀ kálákà bùkù. oye síbẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ọmọkùnrin dàpọ̀ bá ti di lọ́la ọ̀tún ti di torí wọ́n ti sọ fún mi ní ìsìn tí ó tó jẹ kàtẹ́bí àtọ́bẹ̀ ní ríra ìyá àlàkẹ́ ìyá àlàkẹ́. Ah, ọ̀rẹ́ mi a kó ojúmọ́ òní níbo ló dà. ọ̀dọ̀ ọ̀rẹ́yà yìí náà mú wa tí o sì. níbí wo ló sọ fún àlàkẹ́ pé ọwọ́ mi o ọmú wa nírọ̀lẹ́ ọ̀la o ìsírí lórí ẹ̀ ló ti jẹ́ wá bí. owó èwo mẹ́. Ah, owó tó rán ọmọ rẹ pé kó wá gbà lọ́wọ́ mi. tí mo rán ọmọ tèmi Àlàkẹ́. o bẹ́ẹ̀ ni ogún ọ̀kẹ́ Àlàkẹ́ wá bá mi ó ní oní kí n yá òun lógún ọ̀kẹ́ owó òun sì rí owó ọkọ mi ni bó jẹ́ sí mọ̀ pé ọkọ mi gbogbo àwọn tí ń ṣiṣẹ́ oko fún ó sanwó padà lónìí ó yẹ ìmúṣe ni kí n wá gbowó mi lọ́wọ́ rẹ̀. <laughs> èmi ò ní wá gbowó lọ́wọ́ rẹ o ọ̀rẹ́ mi oníyìí kì í sọ̀rọ̀ àwàdà o hmm, bó bá ṣe pé ré ni dákun jọ̀ má fi bá mi ṣe rárá owó kékeré lógún ọ̀kẹ́ ni dákun wọnú lẹ́kọ̀ọ́ bọ́ mi gbowó mi jàre. Ah, ah, bá mi ṣeré mi ìfẹ́ báwọn o. òsì yẹn hó lémi bí ẹyẹ ẹ̀gà ah, kí ló wá dé má jẹ́ kó wọ́ bọ̀rẹ̀ wa jẹ́kẹ̀ mo ní ìrànmọ̀ mi kó bá gbowó lọ́wọ́ ẹ̀ ó da ó ti kiri lọ báyìí tó bá dé màá bí. ó bá tó ẹjẹ báwọn ni kò sí wàhálà bàlà tẹ bá ti wá dé sọ ọgbà tálẹ tẹ bá ti wá dé kóòrùn yìí kan tó wọ dákun mo fẹ́ rí owó mi bọ̀ bá fẹ́ wàhálà o. ó sì hu olé mi lórí bí kí n mú òkúta kí n lẹ́ mọ lórí mo ní ìrànmọ́ jẹ́ kó wá gbowó ní dọ́dọ̀ èmi mo rọ́mọ mi tí àlàkẹ́ náà bá dé ìwú tó ní lọ́bẹ̀ tó fi warú ọwọ́ yóò rí. ìyá wa ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ kú dọ́rẹ̀ ta o ṣíkàlẹ̀ béèrè ẹ mọ bí mi ìyá wa èmi ni àrẹ̀mú ọmọ bàbá olù lóde Ọ̀yọ́ nílé ọ̀tá bàtàrà fìlà. ẹ káàbọ̀. <laughs> àfẹ́sọ́nà mi ni ó ní ẹni kí n yọjú sóun gẹ́gẹ́ bí ọkọ tó fẹ́ fi ṣe adé orí ẹ̀. tálà àfẹ́sọ́nà yìí. mo bìnrin mo mọ̀ bó ti yẹ kí n yọjú sẹ́rí ó ti tó jẹ̀rẹ̀ tó sọ fún mi àmì wo pékèmí náà lọ ọjà ni mi ní sùúrù díjọ ọjà ajílété pé kí n fi wá aṣọ tó bá gbà mú kí n sì kí sẹ́ni bí ẹni èèyàn bí èèyàn ọ̀rẹ́ mi nù. No kẹran mọ jẹlé agbájúmọ. <laughs> orúkọ dẹ̀ rù ẹ́ kẹran má jẹlé ta níyàwó yín àfẹ́sọ́nà tẹ́ wá bá. Àlàkẹ́ lèmi wà àyèyé mi Àlàkẹ́ fún ẹ fún ààrẹ òun lè wá bá àwa méjìlá fún afọ́n kẹ́ẹ̀ sọ fún wa pé èyí òun o ní ká a gbìyànjú ní kọ́mọ́kọ́mọ́ káwá yọjú sáwọn púpọ̀ jù pé nǹkan ètò ìgbéyàwó káwá fáwáfáwá káwá mọ́là ká lè ṣe ìgbéyàwó náà ní kọ́mọ́kọ́mọ́. Àlàkẹ́ Àlàkẹ́ <laughs> Àlàkẹ́ o. <laughs> bóde wọ́n ní ìwọ ló sọ pé káwọn wá pé mo sọ fún ẹ wípé mo fẹ́ mọ àfẹ́sọ́nà ẹ tálà àfẹ́sọ́nà inú wọn nǹkan ògbé kan. ìyá mi mo mọ̀ pé nígbà tẹ́ ẹ̀rí alánà dáadáa ènìyàn fi ń bínú ẹ̀ mọ́ bínú òjò lọ́rọ̀. Arẹ̀mú Àlàkẹ́ so mọ tó ń wí. ebi wo náà ló wá bá mi tó ní àyàwá ah, ní kí n yọjú gẹ́gẹ́ bí ọkọ àfẹ́sọ́nà rẹ. èmi Àlàkẹ́ ah. ò dá Àrẹ̀mú mọ̀. mo tẹ̀sẹ̀ bí pórìrẹ̀ bu èmi mo wá bẹ́ẹ̀ méjèèjì tí mo ní ẹ wá rí ìyá mi. tí ẹ dákẹ́ ó dà yẹn pé orí ẹ̀yin méjèèjì ó pé ó. wọ́n tajà ló ń ṣe bí ìyá mi ìfọ̀hùntẹ̀ fún ló jẹ́ kó ṣìnà. ìwọ gan ó ṣe lọ bá pé mo ní mo fẹ́ rí mi sọ fún pé mi fẹ́ rí ẹ pẹ̀lú ọkùnrin lọ́wọ́ ah, ṣé mo ní ọ̀nà ọlọ́kọ̀ ṣọ́kọ́ ni mo fẹ́ lé lọ́wọ́ mi. mi èmi kọ́ mo lọ bá wọn nígbà mo rí wọn gan mo ṣe bẹ́ẹ̀ lálejò ni. Ah, mo lálejò ni. ṣé o máa parọ́ fún yín ni. mi ìṣe wá ní ogbó mi wá fún wọn kán mu Àlàkẹ́ rẹ o má jẹ́ ìṣẹ̀yàn o má jẹ́ nsẹ̀yìn o àmọ́ ìyá mi ṣé lóòótọ́ lọ̀rọ̀ tẹ̀lé fún mi. ṣé mo pè ẹrú ẹ̀rí kò sí ọ̀rọ̀ tí ìyá àbejì ò sọ sí mi tán lóòrọ̀ yìí o ó tọ́ ni ó ní mo ràn wá yáwó mo sì ní máa dá padà lánàá òun ò rí mi lòun fi jí wá ká mi mọ́lé owó mo wá rò ó náà wípé bóyá ó lọ ya lóòótọ́. ìyá mi ìyá mi bó o lẹ̀ sí nínú lọ yáwó tí ń wà lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ yín ah, ah. ẹ wò èmi ò lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ yín o nígbà tó jẹ́ pé kò sóhun tí mo bè lọ́wọ́ yín tẹ̀ kí n fún mi yín sì wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ yín lọ yáwó ẹ wò yín lọ yáwó lọ́wọ́ ọ̀rẹ́ yín ah, ṣé ẹgbẹ̀rí mi jẹ́ mọ́ ni. o lè fẹ́ lówó torí pé n ò tètè fún ọ kó o wá lọ bọ́ọ̀rẹ́ mi ó sì mọ̀ kó máa fún un kó wá jẹ́ pé gbàyè gan-an ló lọ gbà. ìyá mi ẹ ó dáa kí wọ́n lè mú fi dá yín lójú ẹ ẹ pé ìyá àbèjọ rẹ yín kémi rojọ jókòó báyìí kó wọ́n máa wí lójú mi pé mo wá yáwó lọ́wọ́ àwọn. lóòótọ́ ìyá mi. ó dá wọlé lọ. ọgbọ́n ní lọ gbowó lọ́wọ́ rẹ. kó tó ẹ̀kọ́ ọ̀hún dáadáa o. ọmọ yìí lòun ò lọ gbowó ṣé kò wá ti dúdú ẹ̀ báyìí. farimu ah ọ̀rá yé mọ̀sáfá yé o ọ̀rá yé mọ̀sáfá ọ̀dà mo sún máyé èwo ni dédé pé mo já ní mọ̀rá yé mọ̀sáfá yé ọ̀dà mọ̀rá yé mo sún máyé ni kíni. kíkájú nǹkan ju lọ lóko látara mọ̀fẹ́ lọ nínú ọ̀sìn mi ni ẹ kí ló wá dé ìṣòrí ah, ah. tí ò yọ pọ̀ dúdú yìí ọ lọ mm-hmm. ṣe bí ọlábà wọn dànù wọn èdè alábàánù àbátọ ọdá kárẹ̀mí tiẹ̀ wàá dànù ṣé wọ́n dáwọ́ ọ̀rẹ́ mi nù ni náà ah, wàá béèrè láti jẹta tá a ti jọ túká kọ́ wa mọ́lẹ̀ bíi gbèdò bóun níbi tẹ́ ẹ lọ o akànni o àbẹ́já o ò béèrè. bá a ṣe ṣe bẹ̀rẹ̀ sí ẹ ti lọ àti kẹ́hìn má jẹ̀lé. Hmm? ayé nǹkan ṣe wá nǹkan ṣe wá àbùkù kan rú hmm. àbùkù kan rú àbùkù kan ló wà pa àyọ̀ ọ̀ka. àbùkù tó kàn wá kálápà owó lúà ó pe àdúgbò àbùkù ọ̀kan àlọ́ ìyáàlà hmm. kan bá tutù òkè lọ́ba fojú gbà yín gbé wọ ẹyin kìíní kan ìyá tí ẹgbẹ́ ìtọ́ga èwo ti kúkúrú ẹ nílàáká ẹ ìwọ́n ní ọgbà mi ò tó lọ́kọ kìíní kankan kan tí yáàlà kẹ́ wàá dùn mí o hmm. ah, àlàkẹ́ bó ṣe fọnu tìrẹ o bí oru hmm. àgbo ní wò wá àlàkẹ́ bá lòun ọmọ wa mọ́ àlàkẹ́ bá lòun rí mi rí tó kí fúnra àlàkẹ́ lọ́wọ́ á bá mi pé yóò wò ní ká wá ah! àbùkù kàn wá. ìyẹn padà kàbùkù ni ṣebí njọ́ kínní àná ò ń mú ọgbọ́n wá wípé kára ọtí o kára aṣọ o kára hàn o kára hàn o ká o lọ lọ́dọ̀ àná ìgbà kẹ́ ń lè fún ni níyàwó njọ́kẹ́ kẹ́ran májèlé ọ̀fà akíkọrí ó ṣe ń gbọ́ pa irùngbọ̀n itú ìwọ́kẹ́ ọ̀tẹ̀lé pẹ̀lú ìlà ojú ẹ̀ wàpàwàpà iná ọ̀tẹ̀lé àbí bí kò ṣe bá wọn ti fún ẹ níyàwó ìyẹn padà kàbùkù kún un Hmm, mi náà kọ́kọ́ rò náà pé kálá àtẹ̀lọ́rọ̀ rẹ ni tá a kó lù tá a kó fún tá a kó gbogbo ń tẹnu jẹ ah, yá yàwó kúkú lè jábọ́ lóúnjẹ kú tó gbé bá rí gbogbo nǹkan tá a kó lọ ó lè bu yìí fún wa ṣùgbọ́n tó ọgbọ́dọ̀ ṣe. àwa ni ọgbọ́n ni ní gbogbo ìlú ìbò ti sọ fún yín pé ọ̀dọ̀ ìtàwọn ló ń gbọ́gbọ́n ọgbọ́n ìyá wa ti fúkalẹ̀ bí ẹ̀kọ́ bá ti tẹ̀lé yín padà kábùkù kẹ́ ẹ̀ ni ọ̀dàbọ̀. ayé ayé ayé ah. ah, mo fẹ́ra mi wọlé ẹ̀kọ́ ìṣọ́ ìkébì náà sọ àbẹ̀tẹ̀ ẹ̀ ah, ẹ wá wo tá a gbé kalẹ̀ ẹ sọ́kọ̀ tí ẹ wàá mọ̀ pé bójú bá tíyàn tójú tọ̀ rẹ téèyàn lójú òtún sọ́kọ̀ pé ojújọ ti wá ni ẹjọ́ rẹ kọ èmi mọ̀ pé lẹ́dùà ọmọ bí ó sì yanjú ọ̀rọ̀ mi àyìn ní tẹ̀lé kẹrẹ mọ́jẹ̀lé náà kí kí n pàdánù. àyíká torí bójú bá yẹjú o kó o má yẹ lórí ọ̀rọ̀ làwọn fún ẹ torí pé èmi fáwọn fáwọn tí bá ti lówó yẹn kẹ́ ẹ̀ lò fún nǹkan ni bá fẹ́ lò fún tí bá ti lówó yẹn tán èmi fáwọn fáwọn kẹ́ ẹ̀ dá padà fún ẹ. pàṣẹ pé àwọn àgbàlọ́ mi lọ tán mi bọ̀ lọ́ní díẹ̀ ọmọkùnrin ò tó là ọmọkùnrin ìbá jíǹde ayé tí ò bá múṣẹ́ líṣẹ́ kí mú kan kí fi kéjì à orítọ̀ òun kẹ́ ẹ jìyà púpọ̀ jù tó bá dọjọ́ alẹ́ wẹ̀ yìí má jẹ́ kó orítọ̀ kẹ́ o ebi lè má polówó ẹ kú àwọn òwò kan sì wà lẹ́mí wò pé òwò yẹn ṣọ̀wọ̀ nínú ìlú yìí tẹ́mi fáńfáń bá rówó yẹn ká fi ṣòwò màmá yìí tọwọ́ kọ̀bọ̀ kẹ̀ máa dáwọ́ ẹ̀ padà fún ẹ̀ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ padà là ṣùgbọ́n ìwọ ni kó máa wá jẹ́ kí ojú kí tì mí mi ò fẹ́ máa bọ́ ẹ sọ̀rọ̀ yìí lójú àwọn ọ̀rẹ́ mi wẹ̀ yìí ìjẹ́ kí máa ká tẹ̀ ẹ́ síwájú ìjẹ́ kí máa sọ wẹ̀ yìí. kò burú mo ti fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ ẹ̀ bó o lè ṣe wá yanjú ọ̀rọ̀ àlàkẹ́ àti àrẹ̀mú sí. sórí ọ̀rọ̀ àlàkẹ́ àti àrẹ̀mú sórí ọ̀rọ̀ àwọn méjìlá ó dàbí ọ̀rọ̀ sórí mẹ́jà ni tó ìkòsí bá ṣe máa sọ̀rọ̀ sórí tà ní sọ̀rọ̀ ẹja a ti bá wọn parí ẹ̀wà làkẹ́ ti wá bẹ̀bẹ̀ o. ẹ tí ń pàlàkẹ́ wá bẹ̀bẹ̀ ah kódà elédùà ó tọ́nù mi báyìí ah torí nǹkan tálàkẹ́ ṣe wọ́n burú jáì. báyìí lójú àrẹ̀mọ kẹ́tù kẹ́ni ìrọ̀ gbọ́gbọ́ sí owó nígbà mo ní ìyá ìwò yẹ kó lè bí ẹ lílù tèmi èmi ní ẹ̀kọ́jú tì là ṣebí mi lọ́ọ̀rí ọkọ ìyàwó èmi ní ẹ̀kọ́jú tì àmọ́ ti bá wọn parí ẹ̀wà àwọn méjìlá ọ̀rọ̀ wọn ti rí ìyọjú. kódà ẹ̀yin lè kú iṣẹ́ dákun o mọ́ kọjú mi sóòrùn alẹ́ o dákun o. ẹ o lè ẹ sọnù sọgbọn. ẹ ṣeun. èyí ṣe ni kó máa lọ. a kú ojúmọ́ yà yín o ìyá ìbejì èmi ni o a máa kojú bá ọ̀rẹ́ mi má bínú lọ bọ́ọ̀sì tàbá ìjà lójú ara wa. ìyá àbèjì kí ló dé gangan ganan owó tó yẹ tí o sọ pé ọmọ rẹ wá yá òun ni mo gbé wá fún ọ owó tí oníkọ́mọ rẹ wá yá lọ́wọ́ mi àbí owó tí ọmọ rẹ wá yá lọ́wọ́ mi tó ọ̀fẹ́ sọ fún mi padà. kò lè yé ọ̀yá àbẹ̀yẹ èmi ló yé gbogbo nǹkan pátápátá èmi ló kọ̀dí sí gbà má bínú dákun mọ́wọ́ rẹ dání sọ̀rọ̀ wòrán mi ti dá padà fọ́kọ mi mo dẹ̀ ti sọ pé àti wọ àtowó tó wà lọ́wọ́ rẹ̀ ìní kankan báyìí ti mọ́ pátápátá kọ́ máa lọ dùn. padà wá yín ọ̀rẹ́ mi níbo ló ń lọ. a ní ò lè yé wọ èmi ló yé mo ti padà rókòdoro ọ̀rọ̀ má bì ó yá gbà kí n gbà gbà á. tí kì bá ń ṣe pé mo rà tẹ̀yìnwá ni bẹ́ẹ̀ mi àti rẹ̀ ṣe ń ṣe láti lẹ̀ ìní gbowó yìí lọ́wọ́ rẹ̀ ṣàgbà tó ní kí wọ́n gbowó lọ́wọ́ mi ìmọ̀ sọ fún wọn pé kò sówó ní ìní fún olówó ni. èmi náà fura torí mi ìrí ẹnu ilé mi àwọn ará àdúgbò gan ti rẹ yá àbejì ń kọ mo lo orìnrìn àjò àbí kí ni ìwà sọ fún wọn má bínú sórí tó bá yá yóò yí ọ sórí mu tó kọjú sí wọ èyí ló lè kọ sí mi ewu tó kọjú sí mi èyí ló máa kọ sí wọ tó bá yá màá ṣàlàyé gbogbo ẹ̀fẹ́ ṣó ti gbọ́ má bínú ọ̀rẹ́ mi jájọ́ máa ṣàṣepọ̀ wa. bàbá wa ń bọ̀ ọ̀dà bá ń kí wọn tán bá dé o ṣé o ó dàbọ̀ o ṣé o. wọ́n á gbọ́ ọ̀rẹ́ mi. àlàkẹ́ ọ̀rẹ́ mi dákun èmi ni gbogbo ohun tí mò ń gbọ́ ọkọ rẹ nínú ìlú mi. <laughs> ọ̀rọ̀ tó ń sọ yóò yé mi kí ni ohun tó ń gbọ́ pa mi ìrẹ́ tí mo gbọ́ nù rò kò dùn mọ́ mi nú o kò dùn mọ́ mi nú rárá mo sì fẹ́ kó sọ bó ṣe rí fún mi. ọ̀rẹ́ mi ohun tó bá ní mo ṣe ni kó wí fún mi wọ́n ṣàlàyé fún ọ. wọ́n ní pẹ́pẹ́sẹ́ o ìwọ ni lánàá ìwọ ni lẹ́yìn bí ẹpọn àkọ́kọ́ jẹ wọ́n ní bọ́ bá lọ́wọ́ rẹ̀ bọ́ bá béèrè wọ́n ló bu ìyá wọn ó tún fi bàbá wọn lé wọn ló ti wá di iṣu àtàyàn sínú rẹ̀. wọ́n rẹ̀ mi sórí ohun tó sọ yìí bá ní ó mi irọ́ ni ló jẹ́ ohun tí mi ò ṣe tí wọ́n parọ́ rẹ̀ mọ́ mi nù wò ó sú èmi gan fúnra mi tó jẹ́ wípé ẹni tí mi ò tajà fún yóò mọ bèrè sẹ́ńjì lọ́wọ́ mi ni lẹ́ni tí mo wù àìmọye ìgbà tó ti wá fẹjọ́ mi sùn yá mi wípé mo bú àwọn tí mi sì búyàn kankan. alàfẹ́ èmi náà ti gbẹ̀yìn rẹ jẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tá a jọ bẹ̀rẹ̀ láti kékeré èmi náà gbé ìrẹ́jẹ àmọ́ tó wá ń dùn mí jù tó tún wá lò sí tó tó jẹ́ pé ó ń dójú tì mí láàrin ìlú oná ní pèsè ló tún mọ́ ń gbọ́kọ lọ́kọ. ṣé tí wọ́n bá tẹ̀ wá sọ gbogbo nǹkan lọ tún wá mọ́ ẹnu bá ọ̀rọ̀ ọkọ pé mò ń gbọ́kọ léèmì wo ṣé gbogbo ń tán sàn pa mi o ìwà àbájẹ́ lásán lásán ni. Àlàkẹ́ àmọ́ wáyé pé lóòótọ́ ni nǹkan tó ń sọ yìí mo fẹ́ kó o dẹ́kun ìwà náà ṣó ti gbọ́ mo rí ọ lójú àmùsà náà ni. ayọ̀ká ayọ̀ká ayọ̀ká mi ló ń gbókè. ojú yín dé lóhùn. ayọ̀ká ah. mi ò fẹ́ bó ṣe bí mo ṣe máa pàdé ẹlẹ́gbẹ̀ẹ́ gbọ̀ngàn rẹ̀ mo fẹ́ kí ìyá rẹ̀ kúkú mi nílé ilé yín ló mo fẹ́ máa dùn kù sí mi ò fẹ́ ṣé àìrìn ah, lu ayọ̀ká ṣé òun fẹ́ràn mi. Ah bá ọ̀rọ̀ èèyàn pé ní bà mí ìwà wo wá ni. àwo kò lè yí ọ. kí ni ò lè yé mi bẹ. ojú káwọn ìyá mi rẹ mọ mi. ní mi ṣe ọ́. Sorry. Ah, ah, ah kí ni kí ni bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ. kí ló dé táyìn owó yàbí ẹni tí sọ̀kan náà pààyẹ ẹ̀ bá. gbélé lẹ́dẹ̀. kí ló ṣẹlẹ̀ ìwọ láriwo òfò tá ìpariwo bí ẹni tí sọ̀kan náà pààyẹ ẹ̀. yóò dáa fún ọ èmi àti àfẹ́sọ́nà mi là ń sọ̀rọ̀ mi báyìí àlàkì bá gbójú fèrèsé bọ́ọ̀lẹ̀. Ah, dúró náà ilé àwọn àlàkẹ́kọ̀ọ́ ìṣe bí ilé ìyá àlàmọ́ ẹlẹ́mu rèé ẹ kí ló wá débí. bó ló ṣe á rí sí ọba àwọn. ìgbójú fèrèsé. ọ̀rọ̀ ah, ah. kí ló gbé sẹ́yìn náà. kò tiẹ̀ yé mi. àti ẹ̀ Àlàkẹ́ ẹgbà àdúgbò tó gbélé lẹ́yìn ó ti ẹ̀wá tún bẹ́ẹ̀ jalè ó jalè tó ń sọ́kọ̀ jalè bí ní tọ́kọ̀ jalè mọ́nàkẹ́ ọwọ́ akọ́dúró eléyìí mélòó la sọ tí yàrá mú ní ẹ̀wẹ̀ súnmẹ́yìn ẹ̀wẹ̀ súnmẹ́yìn lórí síbi kẹfà tó kọ́ ọ̀tọ̀ lẹ̀ ẹja ẹsàn lẹ ó sà ń bẹ̀ wá látàrẹ sanu ṣé ìwọ mọ̀ pé tí sàlàkẹ́ kì sojú lásán. ṣé èsì pọ́fà ayé bá ọ àbí wíìlì nílé yìí lẹ́nu èsì tó o sì dojú tì mí ká láàjọ débi ni ó yẹ kí n yọwọ́ fún ọ ni àwọn bó ṣe sọ̀rọ̀ bí ẹni tí ò ní láàkáì tó bá tẹ̀lé sọ̀rọ̀ bá mi ó yẹ kó o sọ sọ́wọ́ sí. ẹ dákun mọ́ bù mí o tẹ́wọ́ àwòrán yẹ̀rọ rẹ ó mọ̀ pẹ̀lú ọ̀dání owó sọ̀rọ̀ òsì ẹ wo èmi ò ní gbọ́ ti yín ó yẹ kéèyàn máa polè ní apani. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fẹ́ ká wá ọ̀nà eh, ọjọ́ ọ̀jẹ́ ọ̀fẹ́ ká jọ lọ bá wọn náà. ẹ eh, ròyìn wọ́n ní àwọn ẹlẹ́kẹ̀ kan bẹ́ẹ̀ o. ṣé lóòótọ́. Ah, ah, <laughs> ibi ojú bá dé ló pẹ̀rẹ̀. ọ̀rọ̀ kan wà tí mo ti ń rò pé yẹ kí wọ́n fún ẹ fún ẹ kó ti mẹ́nu lé látàárọ̀ àmọ́ gbàlẹ́ máa ń rí pé ládùúgbò gbogbo tá à ń sọ̀rọ̀ fún afọ́n ẹ̀kẹ́ mẹ́lu lè yẹn ló wá jẹ́ pé mò ń rò sọ́kọ̀ mi rí pé ó ṣeé kí wọ́n fún ẹ̀fọ́n ẹ̀kọ́ má ti gbọ́ nǹkan lèmi ṣẹlẹ̀ ìjọ gbọ́ nípa ìwà ìtìjú lágbà tí Àlàkẹ́ ẹlẹ́kọ̀ọ́ tó wù nínú ìlú ìlànà alákẹ́ wo ni alákẹ́ ẹlẹ́kọ̀ọ́ kan náà alákẹ́ mi. ẹ kílá làbẹ a máa dà fún ọ o tí gbọ́n kankan òkè kí yẹn kẹ́ ẹ bìtìbìtì nínú ìlú ìlànà ọwọ́ yìí. wọ́n ní àlàjẹ́ fún àìfọ́n rẹ kẹ́ gbójú fèrèsé láti lọ kówó yẹn lẹ́mu ká tó wá fẹ́ gbẹrú gbòde káwọn agbówó yẹn jáde àwọn náà wá rí lèmi gbójú fèrèsé yẹn tíírítí àwọn lọ́mẹ́rẹ́ agbámú lọ́ba Ah. kẹran mọ jẹlé kẹran mọ jẹlé adẹ́tẹ̀ rẹ sọ̀rọ̀ mẹ́ta ó fi kẹparọ́ ó nígbà tó ń gbá ń kúkú ló ń tó lọ alábàárà ló ń tó wá wà lẹ́ẹ̀kan náà ó wá wo ladẹ́tẹ̀ fi wà yẹn lẹ́ẹ̀kan náà àà ah, ah. alàkẹ́ tani ọba alàkẹ́ lọ́mọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ńlẹ̀ yìí tó yẹ pé òun nìkan lomi dán tó kù tí ń bá ya rẹ̀ tajà mo sì mọ̀ pé bí ọba máa rówó níbi ẹ̀kọ́ ya rẹ̀ kò ní máa bá ya rẹ̀ kiri ẹ̀kọ́ sẹ́rù ẹ̀ ní ó tún á wọ ojúmọ́ nǹkan ní nǹkan ẹ̀ ẹ̀ wẹ̀wẹ̀wẹ̀ bọ́ báyìí pọ́ ọmọ iṣẹ́ yìí lọ́nà mi ẹ̀jẹ̀ ń gbọ́ ọmọ pé wọn náà ló mú mi lórí mú mi lọ́rùn pé n ṣe sùúrù mọ̀ wá kù kẹ̀ngẹ́rẹ́ kọ́rọ̀ ọ̀bọ sí mọ́ níbo ló ti á gbọ́ yìí níbo ló ti gbọ́. ìgbà mélòó la fẹ́ lò ní ayé ta fẹ́ máa wẹ̀ borí mélòó ló wà nínú ọ̀rọ̀ tó ń bá ń bá mi kẹ́ ẹ̀ sọ fún ẹ tiiri tiiri máa parọ́ fún ẹ ó dáa màtẹ́mi bá mi kẹ́ ẹ̀ masalami kẹ́ ẹ̀rí wọlé mi lọ́ọ̀lì ńlù làlùbọ̀lẹ̀ ní ké ní wọ ẹkún mi pé ẹyẹ o ẹyẹ púpọ̀jù ẹ má kí ìyá gbọ́ o ẹyẹ púpọ̀jù ẹ má kí ìyá mi gbọ́ wọn á sún sẹ́yìn kí màá jẹ́ kí rí mi èmi náà tó mọ̀ pé òkodo ọ̀lẹ́ mi ṣẹlẹ̀ o wọ́n lu àlàkẹ́ mi àkè lè sún àlàkẹ́ débi olè tó ṣe pé gbogbo gbàmọ̀ mọ́ akọrin sí létí pé kí ni n ó fò láyé tí mo wà ah! ó tó àpérò fún gbogbo ọmọ rí wo ó gbọ́dọ̀ jẹ́ pé ọ̀rọ̀ alákè ìṣojú lásán. alákè jáde káramẹ́jẹlé mi ò rò pé ó lè tẹ̀lé ọ lọ́wọ́. alákẹ́ ẹlẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó dánú ẹ̀kọ́ rẹ ló ti kà tán. Ah, ah. ó kàn rí báwọn lójú yín ni o ṣé gbogbo àwọn ẹ̀kọ́ tẹ̀rí bákan náà la ṣe pọ́n gbogbo rẹ̀ kún ojú kan lọ sí báwa là ń pọ́n. ó dà bá ń kó lẹ́kọ̀ọ́ tó bá jọjú mi ẹ kú àpèrè kí ló ń ṣe ń bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ẹ̀kọ́ ni. ẹ̀kọ́ fún ta ni. ẹ̀kọ́ tá a jẹ. tí wàá ta ni ó jẹ. èmi àti yín. ó dáa náà èmi ò jẹ kọ o kó o dẹ̀ gbẹ́kọ̀ fẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́lẹ́kọ̀ọ́ máa gbẹ́kọ̀ ni. Ah! sórí rẹ burú ni wọ́n ní ìwọ̀n jẹ́kọ́ kó o gbẹ́kọ̀ fẹ́ lẹ́kọ̀ọ́ kẹ́lẹ́kọ̀ọ́ máa gbẹ́kọ̀ ẹ̀ lọ. Ah! ṣé wọn pé ọbẹ̀ tí báyé lẹ́kọ̀ọ́ kì í jẹ ìjàlé lẹ́kọ̀ọ́ kì í sè ni ah! ọ̀rẹ́ tó bá wá bí ọ̀rẹ́ mm. ìwọ kọkàrún kòkó wọlé tẹ̀lé ni. baálé mi. ṣé àtọkọ yín já ti tẹ̀lé. pínrín sẹ́yìn bí èèyàn bá ti fẹ́ wà ọkọ̀ báyìí àbí kéèyàn mọ̀ ṣe sùúrù ni o nítorí kó mọ̀ jẹ́ pé lè yà yín lẹ́ padà sí sẹ́lẹ̀kọ̀ mi bó ṣe wà òkúta. Ah, ah. ẹ rẹ̀ kọ́ o ẹlẹ́kọ̀ọ́ yín náà dé o. ẹ eh, akande hmm? sórí àgbàdo yìí ẹlẹ́kọ̀ọ́ yín náà dé o. yá dáadáa ah, ni o. ayé. alakẹ́ ẹlẹ́kọ̀ọ́ ṣáájú wa ajẹ́kùpá jẹ. kẹ̀sì máa wò ó ilé náà mo ti ń bọ̀ mo sì ti bá ń kẹ́kọ̀ọ́ márùn-ún lẹ̀ bí bá ti ń darí bọ̀ fún àgbòrò. ọ̀dọ̀ mi ẹ̀kọ́ mélòó. márùn-ún abẹ́fẹ́ jù bẹ́ẹ̀ lọ. ẹ eh, àgùn ẹ̀ ní kígbe wa nulẹ̀ wo n kò jẹ́ kọ́ mi o yà padà ní ti dúró tó kí lọ kó ẹ̀kọ́ ẹ̀ jẹ́ẹ́jẹ́ kí lẹ́ kó lọ nulẹ̀ n kò jẹ́ kọ́ mi o. ayé ọ̀rọ̀ tẹ́ ń sọ yóò yé mi nígbà tó ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ lẹ̀ fún tí mo sì ń gbowó ẹ̀ kí ẹ má bínú jàre ayé ayé ní gbogbo abàwọ̀ ayé kò sí èyí tó mọ̀ ká làkẹ́ lẹ́kọ̀ọ́ níbà gbogbo wa ni tó bá ṣẹ̀yìn ni ẹ wí fún un a sì ṣàtúnṣe. má fi lọ ní dási ẹlẹ́nu gbogbo wo akadé ikọ̀ ṣọ́ ara ẹ̀ ṣẹ́ẹ̀rì èèyàn lè lé igun bàbá ẹ̀ tí ó ń jó tẹ́lẹ̀ kọ́ má padà jó mi bàbá ìyálà yẹ ẹnìkan kò lè kó àgọ́ ẹ̀ jáde ah. Ah! mo ní kò ṣe mí ẹ lọ kó ẹ̀kọ́ ni n kò jẹ́ kọ́ akadé ó ikọ̀ ṣọ́ ara ẹ̀ bínú bínú àgbàdo yọfẹ lọba yẹn alóko yìí mo lè sọ fún ẹ pé kí n padà sí ebi ní pa mọ́nàmọ́ná kú ṣé o pé ìbá ń ṣiṣẹ́ ń ṣe lówó ni ohun ohun ọ̀yà ń ṣó. bọ́bọ́ ya ẹ̀kọ́ bẹ̀ máa lọ kó ẹ̀kọ́ ẹ̀. ṣẹlẹ̀ ọ̀rọ̀ yóò wá fẹ́ yé mi mọ́ lóhun tó ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí n bá débí wọ́n náà àwọn òwe kọ́ bí n bá dọ̀hùn wọ́n náà àwọn òwe kọ́ kí ló wá ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ lédùá mọ̀sánù ni ó bá ní lọ́kùn ńlọ́kùn. ó lágbára. Alákẹ́ èmi fáńfá ń fẹ́ béèrè béèrè ọkọ̀ fún mi fàbí ṣé ìbejì yẹn ni. ìbejì ní ibi tí nígbà ó máa wo dákọ mi sọnà alákẹ nígbà ó pè mí táyé débi pé ó pè mí kẹ́hìndé kó wa mú ṣe jẹ́ bèjì. torí ah, ọ̀rọ̀ lè mi sọ yìí tó bá yẹ pé èèyàn lè bá sọ fún mi ó ṣe kí n má gbàgbọ́ lánàá lánàá tí mo kọjá wẹ̀yìn níwájú tààyè tí ìwà àtijọ́ ẹ̀ tẹ̀ ń pọ̀ ẹ̀kọ́ pẹ́pẹ́ sì lè máa ti máa kẹsẹ̀ méjìlá síwájú báyìí ti máa ta kán máa rí tọ̀hún kẹ́ gbẹgbẹ́ ẹ̀kọ́ sórí tí ń ta ẹ̀kọ́ fún àwọn èèyàn mọ́ta ah, ṣàlàkẹ́ tẹ́mi bá ń bá mi tẹ̀ fi sílẹ̀ nílé tí wọ́n ń ru ẹ̀kọ́ lórí iná ṣọ́wọ́n ní tí wọ́n ń kiri ẹ̀kọ́ lọ́ọ̀kọ́ ìwọ̀n kò wòye kí máa jẹ́ pé ìbejì lè mí wa o kọ́ ẹ pé ìwọ́n fúnfún ẹni táyé kíkẹ́ yìí ẹ̀kẹ́ máa tẹ wọn á lọ lẹ́kọ̀ọ́ la bìyà ẹ̀ kó máa yẹ pé ìgbà tí wọ́n máa bí ẹ kán bí ẹni kejì ṣùgbọ́n kán bí ẹni kejì kán alágbè kejì kálágbè mo lè mú jáde lẹ́jọ́ mi tẹ́lómi wà fẹjọ́ mi sùn yá mi pé mi sẹ̀bú òun tán ni òun ní kóun wá bá mi kóun wá kì mí lọ ni níhun tí èsì ṣe ni wọ́n mọ̀ parọ́ rẹ̀ mọ́ mi. tó bàbá rí báyìí òun láti pè é ṣàkíyèsí kó máa pé ọkọ orílẹ̀ èdè ẹ̀ làmú sórí pé ọkọ orí máa ń dòmìnir làmú kẹ́ ẹ̀ gbà àwọn ṣọ́ọ́ṣọ́ kí màá la wá bí àti máa fi wá burúkú sọ́gbà kí màá la jẹ́ pé ìgbà tí ọkọ orí bá máa la pàlìyàn sí ẹlọ́run kẹ́lẹ́ dàrán sí ẹlọ́run ee mo tó. ṣèbí ìwọ ló pè mí torí fún mi yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ń wò pé ah, ṣé báyìí ló ṣe nàbí báyìí kọ́ ló ṣe èyí tí wọ́n sì lè pè mí tí wọ́n lè rí fún mi oh. àmọ́ àkéèsí tó kù sí. ní kíákíá ni o ní kíákíá ni o ìjàfà á lè gbogbo ẹ o. o mọ̀ sí o arúgbó jẹ gbèsè ta ni ó san alákẹ́ dúró náà kí ló ṣe é tó ń wẹkún mu báyìí bíi gàrí wa kí ló fà tó fi wa ikú mu bíi gàrí ó tiẹ̀ bẹ̀rù ọlọ́run tí àwọn èèyàn bá ń kọjá lọ báyìí sìn wọ́n ní pé bóyá yà ń jẹ́ bóyá yẹ ò tọ́jú ẹ̀ dáadáa mọ́ kí ló dé sọ fún mi kí nìdí tó fi ń sọ fún mi ẹ̀wò ìyá mi ìyá mi ìkiri mọ́ ìkiri mọ́. kí ló dé lèmi tó jẹ́ pé bí bá kiri tẹ̀rítọ́yà ni wọ́n fi ń rajà lọ́wọ́ mi mo wá ní pé mi bá ní gbé kiri lọ mẹ́lẹ̀ bá gbajà mi yóò ní ẹ̀hún òun rajà ọjà mi tóun rà lánàá kò dáa rárá tí ìsì ní kiri ń dọ́tọ́ bá ná ọjà mi ò dáa èyí tó tẹ̀ra jẹ́ kàyéfì fún mi gangan nu rẹ̀ òun níbi tí mo kiri dé lónìí bí mo ṣe gbẹ́jà fún wọn báyìí lọ́ba náà wò rajà lọ́wọ́ mi o èyí táwọn rà lánàá ó sì fẹ́ kọ́ ohun hàn mí ẹ̀kọ́ ohun tàdí báyìí ni ìsì jáde èmi ló wá jókòó síta ń yà ni ló ń wẹ́kún mu <coughs> alákẹ́ alákẹ́. ìyá mi ṣé kò tó torí ni ẹ ṣé kò tó torí ni ẹ wẹ wàtìgbà tí nǹkan ti ń ṣẹlẹ̀ sí mi ẹ sì rí kankan ṣe sí i ìyìn ìkiri mọ́ ọ ìkiri mọ́ ìkiri mọ́ alákẹ́ ǹjẹ́ gbé ẹ̀kọ́ mi wọnú ilé <laughs> lọ gbé ẹ̀kọ́ mi wọnú ilé lọ. Hmm. tó bá wá rí bẹ́ẹ̀ alátiṣe mi gbọ́dọ̀ máa ti ṣá mo gbọ́dọ̀ wá wá ìdì kiri kún ìta. ẹ lè kọ́ o ẹlẹ́kọ̀ọ́ yín náà dé o ẹ lè kọ́ o ẹlẹ́kọ̀ọ́ iná dé o ẹlẹ́kọ̀ọ́ o. alákẹ́ afẹ́rẹ́ kọ́ ẹ̀kọ́ ajé tíẹ́tà adúpẹ́ adúpẹ́. wọn bá ẹ̀kọ́ ilé kù ni. ìwọ̀nba tó kù náà rè ẹ bá mi rà. ẹ̀gbọ́n mi ẹ̀kọ́ yóò lè tó wa. kò lè tó wa alákẹ́. bó bá sì jẹ́ pé mo mọ lẹ́yìn ni ó sì bá yín gbé wá sí lẹ́yìn o. ẹ̀kọ́ yóò lè tó wa. alákẹ́ alákẹ́ alákápò ni dáadáa ni ẹkú gbàdúrà sọta ẹ̀kọ́ mẹ́ta tó kù náà làwọn ẹni ìjọba. dákun bá wa kẹ́kọ̀ọ́. kíni kíni ọlọ́kọ̀ ọlọ́kọ̀ fẹ́rẹ̀ ẹ̀ mọ̀ jà ọlọ́kọ̀ ọlọ́kọ̀ fẹ́rẹ̀ ẹ̀ mọ̀ bù dákun ìráyè gbogbo ládàradà. ẹbẹ yìí olówó tẹ fi àwọn aláṣẹ ládàradà sì lówó lọ. àwọn ọ̀pá ò ní bàárà. ìṣẹ́jọ́ yìí. ẹ̀gbogbo iná ò ní bàárà. wọ́n á fọwọ́ ẹ̀kọ́ rẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. àlàkẹ́hùn tó ṣe wọ̀ dá o kò dáa o ọkọ yóò dèrè tó ọlá àfihàn rà o. ẹjẹ àlọlẹ kọ sì nílé ẹjẹ lọkọ fún yín lé ẹ mọ bínú sẹ gbọ́ ẹ mọ bínú. adé. Ah. ẹ dákọ̀ ẹ̀wọ̀n kọ́ ra ajé nù àmúbẹ̀rẹ̀ ah, kọ́ ni. Àjàní Àjàní gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ kí ló fẹ́ rà nbẹ̀rẹ̀ kọ́ lọ fún wa ẹ̀ ń tó jẹ́ pẹ́kọ̀ rẹ̀ ń rùn ayé ah. ẹ̀kọ́ rẹ̀ ti bàjẹ́ ẹgbẹ́ gbẹ́lẹ̀ kọ́ lọ rẹ̀ kọ́ rẹ̀ ń bò mí ó ra mi. ẹ wo ẹ wo ẹ mú dàrún o ẹ bá mi rà ẹkọ tẹ̀wọ̀ yóò dà ẹ bá rà sí i ẹ bá mi rà jọ mi. ẹ ṣàgbọ́n tó wí ọlẹ́kan yín rùn n ò sì lè rẹ̀ kọ́ tó ń rùn. mo lọ ṣe ẹ kí ló mú ẹ tó yàgbádùn ẹnu. ṣèṣe payẹ ìméjèèjì fẹ́ bàjẹ́ níbo ẹ jọ bí bá jẹ́ ìṣọ̀kan mo ṣe yẹn ti dáríjì mi àbí kí mo wá ṣe fún yín sìn èyí ó fẹ́ rajà lọ́wọ́ mi ẹ bọjà mi jẹ́ wọ́n ayé yóò jọ bàjẹ́. ayé ló wà jẹ́ wọ́n jẹ́ ó sì sanwó rẹ̀ gbogbo ẹ̀ ló jẹ́ sí. ọkọjá wọ́n ó nà nù tọ́kọ̀ mi mo rò ní lọ́kùn rẹ̀ mi ẹni tí àwọn ojú rẹ̀ mi ọlọ́kọ̀ rẹ̀ mi ẹni tí ẹni tí wo bó ṣe bá jàmí jẹun elédùn ọba ayé rẹ jẹ elédùn ọba ayé rẹ jẹ elédùn ọba ayé rẹ jẹ elédùn ọba ayé rẹ jẹ elédùn ọba ayé rẹ jẹ ọdún mi ọdún mi kí ló dé àlàbí ṣèbí wọn fẹ́ bá mi rajà ni ó ti wà báyọ̀ ọjà jẹ́ fún mi. ẹ bá mi bí iṣẹ́ kọ̀ rí o èmi ọ̀ àìló ló dà pọ̀ báwo ṣe báyọ̀ jẹ̀mí jẹ́ ẹ bẹ́ẹ̀ ló ti yẹ káyì rẹ̀ ó bàjẹ́ nù ìwọ lórí bú yìí àbọ̀ ìbọn sẹ̀rí aláyé bàjẹ́ ẹlẹ́dìí ó bá mi báyẹ̀ ẹlẹ́dìí ó bá mi jẹ́ ẹ sì máa bọ̀jà ní jẹ́ ìrọ̀lẹ́ ó sì wọ́n kẹ́rì. Ha ha ha ká ni mo wá ṣe ká ni mo wá ṣe mo ṣe tí ò dárí ẹ̀ṣẹ̀ mi jì mí rárá ilé yìí ò ṣẹlẹ̀ sí mi tẹ́lẹ̀ ilé mi tí gbogbo àwọn èèyàn nífẹ̀ẹ́ tó wá di pé ẹ̀mí ìkórìíra ó wá ṣẹlẹ̀ sí mi kò sẹ́ni tó fẹ́ràn mi mọ́ tí n bá débí mi ì mọ́ ṣe tí n bá gbọ́jà dọ̀hún ọjà mi ń rùn wọ́n ah, wàá sún mi ọ̀rọ̀ lójú wa kò jẹ́ kó jẹ̀mí ni wọ́n máa ṣẹlẹ̀ sí ah, bí kí nǹkan tó lè fa ohun tó ṣẹlẹ̀ sí mi mọ́ ah, kó má lọ jẹ́ àrẹ̀mú ni o àrẹ̀mú àrẹ̀mú ló máa jẹ́ má jẹ́ pé nígbà tó tinubu fẹ́ mi tí mi ìfẹ́ ló fi dẹ̀mí kórìíra sí mi lára ah, ah, ilé ipò òjòjò rí mi lọ tí ah, mi wá nílò bẹ́ẹ̀ báyìí àfi kí n yà bẹ́ẹ̀ o àfi kí n bẹ̀rẹ̀ mú un torí bí n sí wọn ọmọkùnrin un oògùn ó pọ̀ lọ́wọ́ rẹ̀ oògùn ó pọ̀ lọ́wọ́ rẹ̀ bí òun ló ṣe kà tó ṣẹlẹ̀ òun ló ṣe fún mi àyẹ̀mú ah, ló ṣèkà fún mi òun ló ṣèkà fún mi. Ah, táwa àti ọ̀rẹ́ rẹ̀ parí ìjà yẹn jẹ́ kó tán síbẹ̀ o. èmi ti gbọ́ yín kò sí wàhálà nígbà tẹ́ ti dẹ́bi fẹ́lẹ́ mi tẹ̀sí dá àrè fáláre kò sí wàhálà tẹ́lẹ̀bí dẹ̀ ti mọ̀ ẹ̀bí ẹ̀ lẹ́bi kò sí wàhálà àmọ́ èmi ní mọ̀ wàrà mi. ẹ wá bẹ́ẹ̀ ṣe ń ṣe láti lè ní kẹ́ ẹ mọ̀ ẹ ṣe. Alákẹ́. Alákẹ́. èmi ní sọ̀rọ̀. kí ló dé kí ló ṣàlàkẹ́. ẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe láti lè ń ní kẹ́ ẹ mọ̀ ẹ lọ tó ah, ti gbọ́ mo rí ẹ lọ. Ah, ìyá mi kí ló ń ṣe ẹ gan. Ah, ìyá mi ohun tí mo rí lè ní mọ ó mọ̀ jọ lójú ìmọ̀ ríro eléyìí kí nìkan náà. ṣe bí ọ̀dàrẹ̀mú tí mo dágbére fún yín ni nígbà mo sì jẹ́ ọ̀dàrẹ̀mú bí mo ṣe rí ọ̀kan nìyí gbogbo ara mi báyìí mọ̀ ni ó mọ̀ jọ mí. Eh, eh, títí kọ́sọ tí mo wọ̀ kò tí yàtọ̀ lè mi rẹ̀. Alákẹ́ dúró aṣọ tó wọ̀ ló wọ̀. gbogbo ọkọ mi ni ìyá mi títí kọ́ yẹyẹ etí mi. ló wà lára ọmọ mi. bẹ́ẹ̀ ni ìyá mi. bákan náà. bẹ́ẹ̀ ni ìyá mi. Alákẹ́ wọlé. Ah. ẹ wà báyìí o. ọlọ́run mi o o sì ṣàánú mi kí ló ń ṣẹlẹ̀ gangan báyìí hmm, tó bá wá rí bẹ́ẹ̀ alátiṣe mi á mà ṣe ara ẹ̀ bẹ́ẹ̀. lórí ọ̀rọ̀ yìí kí ló dé tẹ́ tẹ̀lé. ìkìlọ̀. bẹ́ẹ̀ ni ọ̀nà Ifá sọ gbogbo rẹ̀ fún wa Ifá àwọn láwo ìwọ láwo èmi lọ́gbẹ̀rì bó bá ṣe rí kò wí. ìdí mò ń rí bẹ́ẹ̀ ni. ìbejì lọmọ yìí. ẹja nù ìbejì ni ṣùgbọ́n láti kékeré ni kẹ́hìndé ẹ̀ ti lọ ra aṣọ wá fún. oyún kejì rẹ̀ ti kú. bẹ́ẹ̀ ti kú. àmọ́ ìyá kí wàá ló dé tẹ̀lé kìlọ̀ tán ní kẹ́ ẹ mọ̀ ṣe fún wọn. ọmọ tí mo lé wá bá mi kan ẹlẹ́yàá wa gbogbo iṣẹ́ tẹ bẹ̀ mí pátápátá hmm. gbogbo rẹ̀ mo ti jẹ́ oh, elédùà sì fi yé mi yékéyéké àti fá ọmọ yìí ń ìbejì. ìbejì ni ṣùgbọ́n kéǹdì ẹ̀ ó ti rèé ra sọ wá fún. ṣé ẹ wá rí ìkìlọ̀ tèmi ò fún yín tí fani fún yín gbogbo wàhálà dákúdájí ti ń ṣe ìyìn eré ìbejì kejì rẹ̀ ńkọ́. ìyìn bẹ lọ́dọ̀ mi. aṣọ tẹ́ ẹ bá ti dá fún táyé náà ni tẹ́ ẹ dá fún ìkejì. màá fi wéèrè ẹ yẹn. tẹ́ ẹ bá ti fi wé ó ti tán o. kò ní máa dákú dájú mọ́. pẹ́rẹ́ o ó tún kú o orúkọ tí ń jẹ́ ìbejì táyé ẹ mọ̀ pé ní táyé mọ́ o ó kọ̀ míì ní ẹ mọ̀ fi kù tẹ́ bá ti pa gbogbo òfin mọ́ ó ti tán o kò sí ìwúlò pẹ̀lú ògùn kò ní dákú mọ́ pínrín ìpamọ́ ẹ pamọ́. kékeré nìyí o. ẹ sì mọ́ gbàgbé o. ẹ sì mú ìyá wa. ẹ mọ́ gbàgbé ti lọ. kí ló dé wàá tẹ̀lé kìlọ̀ tán ní kẹ́ ẹ mọ̀ ṣe fún. ẹ ṣeun èmi rò pé ńgbà tó ti dàgbà tó ti tójú bọ́ èmi rò pé gbogbo ẹ ti máa lọ ó ti máa dàfi ẹ̀yìn tẹ́gùn fi ṣọ́ ni. ó ṣe kókó kéèyàn mọ̀ tẹ̀lé kìlọ̀ bí wọ́n bá sọ nǹkan fún yàn kéèyàn ò lò ó ṣe kókó. ṣé pé kí n tún máa ṣe báyìí. bẹ́ẹ̀ ẹ lọ mu lọkùnkúndùn kẹ ẹ mọ ṣe ń gbàkúgbà lóòrèkóòrè bẹ́ẹ̀ bá ti ń dun táyé nú ẹ mọ di èrè kányìndé náà nú ẹ mọ dùnú ẹ gbogbo tẹ ní ó ń ṣe fún kejì rẹ kò ní ṣe mọ́. kódà mi ì lè pè é ní táyé alákẹ́ mò ń pè é hmm. kó má bàa rò ó náà ni àmọ́ kó tún padà máa jẹyọ. Ah. ẹ gbìyànjú ṣe ti gbọ́. ó dáa ẹ ṣé o.